وبركاته ẹ jẹ́ ká dúpẹ́ fún ọlọ́run ọba alhamdulillahi alladhi ahyana ba'da ma amatana wa ilayhi nushur ọpẹ́ ni fún ọlọ́run ọba tí ó tún jí wa sáyé nídẹ̀yìn tó ti mú wa lọ ọ̀dọ̀ ẹ̀ náà ni àpadà sí wa. Si lọ́kùnrin lóbìnrin tá à ń dúpẹ́ fọlọ́run ọlọ́run ní la in shakaritum la zidannakum tẹ́ ẹ bá ti ń dúpẹ́ èmi ọlọ́run máa ma ṣe àlékún oore fún yín ọlọ́run má ṣàì máa ṣàlékún oore fún wa ẹnìkọ̀ọ̀kan wa ibi tọ́rọ̀ wa kù sí ọlọ́run ló pé ọlọ́run kó bá wa pé ẹ ṣàmì ẹni ara ni ọlọ́run kó bá wa múnira náà kúrò àwọn tí wọ́n wà nínú ìdùbúlẹ̀ àìsàn ọlọ́run bá fún wọn lálàáfíà ẹni ń tọrọ iṣẹ́ ọlọ́run bá fún wọn níṣẹ́ alálùbáríkà ẹni ń tọrọ ẹ̀mí gígùn ọlọ́run lọ́rọ̀ ẹ̀mí gbogbo wa ó nínú wa tá ń tọrọ aya ọlọ́run fún aláya rí ẹni ń tọrọ ọkọ ọlọ́run bá fún ọlọ́kọ rí ẹni ń tọrọ ọmọ ọlọ́run fún ọlọ́mọ rí ẹni ń tọrọ àgbéga ọlọ́run má ṣàìgbé gbogbo wa ga ọlọ́run aṣubú láéláé gbogbo àdánwò tó kan nìkan kan wa ọ̀nà tá ń gbà yege ọlọ́run jẹ́ yege o ọlọ́mọdé akú sọ́nà bíi èéfín láàárọ̀ yìí a fẹ́ gbé yẹ̀wò torí gbogbo wa kírunkírun ni wa àwọn tí ó sì ń kírun ládùúgbò ọlọ́run ó ṣe wọ́n lẹ́ni tí ó mọ̀ kírun ọlọ́run á fi rọ̀ wọ́n lọ́rùn débi kí mọ́ṣáláṣí wa yìí ò wá kò ní gbẹ èrò mọ́ ẹ bá ń ṣàmì ẹ̀ òun ló jẹ́ kí n fẹ́ sọ pàtàkì irun àti ọ̀nà tí ìrúngbà láti ṣe àtúnṣe ìgbésí ayé ẹ̀dá ẹlòmíín kírun bẹ̀ kò tí ì jàǹfààní ìrun àwọn tí òjò jàǹfààní ìrun yẹn á mẹnubà àtàwọn tó yẹ ká ṣe tá a máa fi máa jẹ àǹfààní ìrun torí ọlọ́run máa ń fi ìrun tẹ́ rí yẹn ó fi ń yí ìgbà padà fẹ́ dà bẹ́ẹ̀ dá bá lè ṣe nǹkan méjì tẹ́dá bá kírun nítorí tòun ọlọ́run tó sì kí ní ìlànà tọ́lọ́hún fi rán anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin náà mọ̀ yìí pé tá bá fẹ́ sọ nípa pàtàkì irun a lè sọ pàtàkì irun tí ò ní dín ní ogún pàtàkì irun irun kíkí nínú Islam anábìwá Muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí Jibril tó gbajúmọ̀ tọ́ni baynama nahnu julusu inda rasulillahi sallallahu alayhi wa sallam zata yawm istala alayna rajulun shadidun bayadi siyab shadidun sawadi sha'r la yura la eh, la yura alayhi atharu safar wala ya'rifu minna ahad wala ya'rifu minna ahad hatta jalasa ila nabiyyi sallallahu alayhi wa sallam arákùnrin kan yọ ọlọ́jọ́ kan àwọn jókòó tá anábì muhammad sallam irun orí rẹ̀ dúdú aṣọ rẹ̀ funfun kò sápẹẹrẹ párìnrìn àjò ni ó ṣàkàn wọlé dọ̀ ìsìnbọ̀ lọ́dọ̀ anábì muhammad sallallahu alayhi wa sallam fàásínọ́dà rukubatẹ́yì la rukubatẹ́yì ó mórúkún rẹ̀ ó fi titi muhammad bàbá dọ̀ àkàfẹ́yì àlàfà àkìzẹ́yì ó sì gbọ́wọ́ rẹ̀ sórí ẹsẹ̀ rẹ̀ ó muhammad rẹ Muhammad àbírí ni a nílẹ̀ Islam sọ fún mi kí ni jẹ́ Islam anamsa salam ni alislam antashadu an la ilaha illallah òun ni kò jẹ́rìí pé kò sọ́ba mi àyàfọlọ́wọ́n ọba Allah wa ana Muhammadan abduhu wa rasuluhu àti pé anabi Muhammad ẹrú ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ọba ni kó o máa kírun kó o máa yan zaka kó o gbààwẹ̀ kó o ṣe ájì bí tí mo lọ ni pé bóni al-islam ala khams àmọ́ islam lórí òpó márùn gbogbo wa la ti mọ̀ yìí pé òpó alákọ̀ọ́kọ́ òun ló ga gbogbo yìí tó kù òpó alákọ̀ọ́kọ́ ni tawhid ìjẹ́rìí pé ọlọ́run ọba nìkan lọ́lọ́run so yìí tá a fẹ́ sọ lẹ́nu òun nìrun sọ kọ́ máa sọ kí ni pàtàkì irun òpó ẹlẹ́ẹ̀kejì nínú islam ni nínú àwọn àǹfààní pàtàkì rẹ̀ lọ́nà bíi ogún tí mo fẹ́ sọ. So kí n tó wá ṣàlàyé irun fúnra rẹ̀ fún wa àti bí ó ṣe yí ìgbà wa padà béèyàn bá kí bó ṣe yẹ kí ó kí alákọ̀ọ́kọ́ ni pé òpó kejì ni o nínú Islam ẹlẹ́ẹ̀kejì fẹ́ni tí kì í bá kírun mo fẹ́ kó tẹ́tí kó gbọ́ Ànábì Muhammad sọlọ́lá ìtòyí tó fọ́nì bẹ̀lẹ̀ ẹni tó jẹ́ mùsùlùmí ń máa ń pẹran ọdún ẹni tó jẹ́ mùsùlùmí ó máa ń lọ Mọ́kà ẹni tó jẹ́ mùsùlùmí tí máa ń tẹ́kí tó bá yẹ ẹ mọ̀ kí mùsùlùmí ló àmọ́ kì í kírun kìí kírun ẹlòmíì ò fi pamọ́ ní ẹ má jẹ́ ń tọ́ra mi èmi kìí kí o ẹlòmíì nù wa àṣùbà ni máa ń kí ìwọ náà wà nù ẹ tí kìí kírun ọlọ́run kórìíra kíkandá kan sí nítorí ń pè nírun alladina hum ala salatihim daimuna lọ́lọ́run sọ àwọn tí máa ń kírun gbogbo gbà lọ́lọ́run sọ kì í ṣe akíkandá kan sí ọlọ́run má ṣe wá ní akíkandá kan sí àbọ̀rọ̀ tí mo sọ yẹn láìkẹ̀ gbogbo yẹn ẹ̀ tiẹ̀ sàmì àdúrà yẹn. so ó wá ń sọ fún wa ó ní alifarku bẹ́yìnà lè mọ́mìn wà lè káfíìr àsọ̀là ẹni tó jẹ́ mùsùlùmí mọ̀ báwí o gbọ́ o ó jẹ́ mùsùlùmí lóòótọ́ àmọ́ ò kí ń kírun mo sì ṣàdúrà pé ní agbára ọlọ́run ọlọ́run ó ṣe ọ lẹ́ni tí ó mọ̀ kírun. Mm-hmm anabi ní tẹ́tí ọgbà o alifariku bẹ́ẹ̀nàlì mọ́mìn wàlìkáfíìr àsọ̀là ìyàtọ̀ gédégbé kan tí ń bẹ láàrin ẹni gbọ́lọ́ngbọ́ àti kẹfìrí òun ni ìrun kíkí ẹ̀rí pé wàhálà dé ìyàtọ̀ láàrin ẹni gbọ́lọ́ngbọ́ àti kẹfìrí ní kíni jọmọ tí wọn gbé ẹnu tèmi ò gbà láti gbé ọ ń kẹfìrí àmẹ́ni tẹ́nu gbà ló sọ yìí o ìyàtọ̀ kan tá a fi mọ̀ pé eléyìí ń sin lọ́hùn eléyìí ò sin lọ́hùn òní òní irun kíkí pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ kó dìmú nìyẹn o kó lè mọ̀ pé a tí bá fẹ́ máa bẹnu àwọn tó gbọ́ lọ́hùn gbọ́ àfi kí n máa ṣe kí ni kí n máa kírun ẹlẹ́ẹ̀kẹta anabiwa muhammad sallallahu alaihi wa sallam nígbà tí ń júwe iṣẹ́ tó dáa jù ó náà ní ká kírun bó ṣe yẹ ká kí lásìkò rẹ̀ ẹ̀mọ̀kọ́ lọ́n sọ yìí pé inna salata kanat alal mu'minina kitaban mawquta irun kíkí níta ṣe lọ́rùn yàn lórí mùmíní ni o ó ní àsìkò àsìkò náà ń pè nírun àsìkò ni wọ́n ń pè nírun gbogbo ìta bá ń jọ̀pọ̀ lálẹ́ ìfẹ́ inú ni wọ́n ń pè kì í ṣerun ìwọ tó specialize inú kó o máa parun pọ̀ tètè gbọ́ o ìfẹ́ inú yàtọ̀ sírun nínú suratu Jāsiya àkọ́ni tọ́lọ́ ni ẹ wá wo àbáráìtà mọ̀ ní tákàzà ìláàwù àwáàwù ẹ wá wo ẹni tó yẹ pé ìfẹ́ inú tiẹ̀ ló ń tẹ̀lé ó dẹ̀ lóhun òsìn òòṣà èmi ọlọ́run ní àsìkò báyìí ní kó o kí ìfẹ́ inú rẹ ní àsìkò báyìí ní kó o kí àsìkò tọ́lọ́run bá ń pè wá ní ká dáhùn torí pé gbogbo wa tá a wà ń bì nǹkan kan tí mo mọ̀ tó yé wa tí mo mọ̀ kíwọ náà ń fẹ́ ni pé àsìkò tó o bá ń pè ọlọ́run ní kọ́lọ́run ó dẹ̀ lóhùn ẹni bá ń fẹ́ kọ́lọ̀ máa dáhùn lóhùn lásìkò tó ń bá ń pè ọlọ́run kí ló yẹ kó ṣe ẹ kí n gbé ẹ ń pẹ́ bínú ẹni bá ń fẹ́ tó ń bá ti ń pè ọlọ́run kọ́lọ́run sì máa dáhùn kí ló yẹ kó máa ṣe bọ́lọ́run bá ti pè é kóun náà sì máa dáhùn ìwọ tó o máa ń ní excuse tó o fi dọ́lọ́run lóhùn lásìkò náà ọlọ́run náà ó ní excuse tí o fi ní dá ọlọ́run fásikùrú ní àsìkúrò kún tasí mi kí n tasí ẹ lọ́lọ́run sọ rántí mi kí n rántí rẹ kàmí kún kí n kà ọ́ kún intansuru la yansuru kún bá ọ bá ránṣẹ́ mi ṣe ń ràn ẹ́ ṣe. máa ro ẹ má jẹ́ arọ́ọ̀ṣì lẹ́kṣọ̀ yìí o máa ro dáadáa o agbègbè wo ni irun tiẹ̀ wà ṣé irun tá à kí lásìkò àbí irun tá a máa ń kí ọ̀pọ̀lọpọ̀ wa máa wá ní àwọn àwíjàre tí ò wúlò ìdí ìdí ìdí nǹkan tó fà nǹkan tó fà nǹkan tó fà díẹ̀ sọ fún nǹkan táwọn nǹkan yìí ò ṣe wúlò. alákọ̀ọ́kọ́ ẹlòmíì ibi tó ti ń ṣiṣẹ́ ẹ̀yin ọ̀gá tẹ́ ẹ bá ń gbọ́ mi ní gbogbo àgbáńlá ayé tó bá wà nínú ẹni tó ń díwọ́ kẹ́dàá má kírun mo fẹ́ kó yí padà láàárọ̀ yìí ẹlòmíì ò tiẹ̀ mọ̀ pé ọmọ sẹ́wọ̀n ń bẹ̀rù òun ni òjò lọ kírun ìyẹn wàhálà tún nìyẹn o tó o bá ti débi iṣẹ́ tètè kéde fún gbogbo ọmọ iṣẹ́ rẹ pé ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ wà ń bí ẹ lọ kírun tó bá tasìkò oorun ẹ lọ kírun mi ò dí yín lọ́wọ́ o gbogbo ẹ̀yin ọ̀gá tẹ́ ẹ sọ pé wọn ò lè kírun wọ́n fẹ́ lọ sin lọ́hùn ò jẹ́ wọn sin lọ́hùn ó dẹ̀ ń bẹ ọlọ́hun ó dẹ̀ ń fẹ́ kọ́ lọ́hùn ó gbàdúrà rẹ̀ fi rọ àwọn òṣìṣẹ́ rẹ lọ́rùn kí wọ́n máa kírun lásìkò ọlọ́run ni wọ́n fẹ́ lọ pè ẹni bá ti ń yàǹda káwọn èèyàn lọ sin lọ́run lásìkò náà ọlọ́run máa gbàdúrà òun náà àmọ́ tó o bá dí wọn lọ́wọ́ tí wọn ò lọ kírun ọlọ́run bá wọn náà sọ̀rọ̀ o ọlọ́run ní ìwọ tí o ní iṣẹ́ ni ò jẹ́ kó o kírun lọ ka suratu nisaayi ninety seven Quran chapter four verse ninety seven ọlọ́run ní nàlẹ́dínà tàwa fáwọn lè màláìka zọ́ọ̀lì mi àǹfùsàn àwọn tó ń pè ńgbà tí a bá fẹ́ fi gba ẹ̀mí wọn wọ́n kú lẹ́ni tí kì í sin lọ́hùn. àwọn mọ̀lẹ́kọ̀ wá bèrè lọ́wọ́ pé fíìmọ́ kúntùn irú ayé wo ló gbé láyé tó fi kírun tó fi sin lọ́hùn ani kunna mustadaf abẹ́rẹ́ ani ọ̀lẹ́ la wà lórí ilẹ̀ ìwọ̀nba bíi tí mo ti ń ṣiṣẹ́ yẹn ilé ọtí ni bí n bá sì ṣiṣẹ́ ń bẹ̀ mí ní rí nǹkan jẹ́ ibi tí mo ti ń ṣiṣẹ́ wọn jẹ́ ń kírun bí n bá sì ṣiṣẹ́ ń bẹ̀ mí ní rí oúnjẹ jẹ wọn wá ní alamtakun ardulayi wàásíà fatuhaji rufia ṣé ilẹ̀ ọlọ́run ò fẹ̀ tó fún ẹ láti kúrò níbi iṣẹ́ tí wọ́n ti jẹ́ kó o sin lọ́run lọ síbi tó ti sin lọ́run ṣé ilẹ̀ ọlọ́run ò fẹ̀ gbogbo yín tẹ́nìkan bá lé yín láàyè kan mo fẹ́ kẹ́ ẹ dì í mú lẹ́kṣọ̀ yẹn mo fẹ́ ṣe lánàá ẹnu mi kàn tún gba bòmí lọ ni pẹ̀lágbára ọlọ́run sáìdé tó ń bọ̀ yẹ kárí ṣe kọ́lọ́run kó lọ́rẹ̀ mi wá jùgbà náà lọ. gbogbo ẹni tó bá lé láàyè kan ìdùnnú ni kó fi kúrò ńbẹ̀ ìdùnnú má fi ìbànújẹ́ kúrò ńbẹ̀ o bẹ́ẹ̀ nìkan bá ti lóun ò fẹ́ ìbéèrè tó kọ find out ni pé ta ló sáìn lẹ́tà yìí sọ́mi yan ni alihamdulilayi tí kì í sọ ọlọ́run ló lóun ò fẹ́ mi ẹlẹ́ẹ̀kejì ni wípé kí ni mo tiẹ̀ mọ̀ nípa tọ́lọ́run gbà lérò bí yóò bó ti lẹ́sìn tó wọ́n ní wọ́n bá ká ẹ ní tiẹ̀ kí lọ́lọ́run ó tẹ̀ ẹ́ ó tẹ̀ rọ́ọ̀gì ẹ ní ìwọ́n tó lọ́run ó tẹ̀ rọ́ọ̀gì fún ọ́ ṣiṣẹ́ rọ́ọ̀gì o tó bá wà lórí òdodo bẹ́ni kẹ́ni bá lé ọ wàá kàn switch on ni wàá kàn switch on sáyé ànábì Muhammad alayhi wa sallam wọ́n lé e dànù ní Maka gbàtó dé Madina kí ló bá rọ́ọ̀gì ló bá bẹ́ẹ̀ àkọ́kọ́ ni pé tán bá lé ibi tán ti lé ẹyẹn wọn ò fẹ́ ọ wà á rí pé ibi tó ń lọ wọn ò fẹ́ ọ ìtumọ̀ ni pé ẹnìkan ò lé ọ́n bẹ bóyá wọn ni ò lè gbé ìkẹjà ló bá dé orílẹ̀ gọ̀mù abẹ́gẹ́tì ṣebí ìkẹjà ni wọn ò ti kí ọ lórílẹ̀ gọ̀mù tó bá fẹ́ test bí wọ́n máa kí ọ ní kí ẹ rápẹ́ ọ̀tà lọ́wọ́ ẹnìkan yóò kí àbí ò ní kí ẹ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kí ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa a máa lẹ́rí mọ́bì kan ni pé ibi ìlóore mi wà ibi ìlànà wà irọ́ ló pa afọ́jú ni ẹ ò rí nǹkan kan kí ni ò bá ṣẹlẹ̀ kálánà bí yarí mọ́lọ́n lọ́wọ́ kó dúró sí mọ́kà wọ́n lé e wọnú o àyè bẹ́ẹ̀ kọ́ ọmọ ìyá mi tó bá wà níbi kan tó ti sin lọ́hùn kúrò ńbẹ̀ lọ́wọ́ àbí tó ti mọ̀ sin lọ́hùn tó bá torí ọlọ́hùn kúrò lọ ka Suratu Nisa'i aya hundred ọlọ́run lẹ́yìn tó bá kúrò ń bè kan torí tèmi ọlọ́run màá fààyè gbà á níbi tí ń lọ ìwọ lọ wò suratu nisai quran four verse one hundred ẹ̀rù tí máa ń bà wá pé tí n bá kúrò ń bí bàyìí sẹ́ kódà a kì í dìbò fún ọlọ́run ọlọ́run ló yẹ kó mọ̀ dìbò fún lẹ́mìí rẹ̀ ta lẹ́ni náà ta lọ́mọ èèyàn náà kí ni ń bẹ lọ́wọ́ wọn wo ń tọ́lọ́run fún ẹ wo ń tọ́mọ èèyàn fún ẹ kí ló gbé fún ẹ ìwọ ẹ tiẹ̀ gborúkọ ọlọ́run tóbi tán ẹni ra bàtà fún mi bàtà fún ẹ ọlọ́pàá bá ra bàtà tó lẹ́sẹ̀ tó fi wọ̀ ńkọ́ tẹ̀tí ń chẹ́ǹjì táyà mọ́tò ìjọ́ olú chẹ́ǹjì ẹsẹ̀ rí ẹ bá ń gbórúkọ ọlọ́run tóbi o ìtọ́lọ́run ṣe fún ẹ o ò lè fi wé ntẹ́dà ń ṣe fún ẹ. ẹgbẹ́ mo máa ń rí fẹ́ẹ̀sì kan pégbà tí mo di kọmíṣánná tí wọ́n sọ fún mi pé gbogbo tẹ́ máa ń ṣe ní house of assembly yẹn ẹ lè ṣe ní office governor tẹ́bá executive council meeting èèyàn kì í dìde níwájú gọ́fúnà o tí àwọn pásíkò òrùn lèmi ń tà láti fọgbọ́n béèrè bó ṣe máa ń ṣẹlẹ̀ èèyàn kì í dìde níwájú gọ́fúnà mo ní ẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn rọ́nà ń pa wọ́n ń parọ́ mọ́ gọ́fúnà ni ẹlòmíín parọ́ mọ́ gàdì èmi wá béèrè lọ́wọ́ wọn pé ìbéèrè kan mo fẹ́ béèrè o tí gọ́fúnà bá ń sọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ torí pé ọlọ́run náà ń sọ̀rọ̀ abẹ́gbọ́ èèyàn lè gba yọ̀ǹda pé ọ̀gá a lọ kírun ó ní ẹ́ ewọ́ fẹ́ bridge protocol gómìnà ń sọ̀rọ̀ lọ́wọ́ n bá béèrè béèrè kan mo ní ẹjọ́ ẹni tí ìgbẹ́ olómi bá ń dà láàmú ń kọ́ ẹ̀wọ̀n pé ìbéèrè tèmi kan béèrè nìyẹn tẹ̀wọ̀n pé ìgbẹ́ tún yàtọ̀ sí ìgbẹ́ olómi àwọn ìgbẹ́ kan máa ń gba permission ìkan gba permission ẹni ẹni ìgbẹ́ olómi nìyẹn yẹn yàtọ̀ bí kan bá ti yàjọra èmi tẹ́ rí problem tèmi ni pé ẹ márùn lójúmọ́ nígbẹ́ olómi máa ń dà mí láàmú irọ́ ni ìbẹ̀rù bójú ọmọ èèyàn ti bẹ̀rù ọmọ èèyàn jọ lọ́n lọ ìwọ torí ọlọ́run decide ayé máa pè é ní wèrè bẹ́ẹ̀ tó máa da fún ẹgbẹ̀yìn wọ́n ẹlòmíì tẹ́ ń torí ẹ bẹ̀rù kò tí ẹ mọ̀ pé ń bẹ̀rù ń toróhun náà ní problem tiẹ̀ tí ò jẹ́ kóhun náà rí ojú yín má torí ibi mo ti sọ̀rọ̀ bàbá yẹn fún yín ẹ rántí ìtàn bàbá yẹn tí mo ló bá wa kí àlàásàrè ẹ ti gbàgbé ẹ rántí ẹ rántí tí mo sọ pé ó máa ń kírun níbi iṣẹ́ ẹ̀ tí wọ́n sáàkì ẹ̀ nítorí pé ó máa ń kírun ẹ ti gbàgbé ẹ rántí ẹ ti ẹ rántí ẹ ṣáà ti rántí tèmi ìta ń sọ lọ́wọ́ wọ́n lé òun dànù bí iṣẹ́ ìgbà tó lọ sọ fẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ tún wá ba lọ sọ́dọ̀ ọ̀gá yẹn ọ̀gá ní ká má parọ́ nílé iṣẹ́ yìí òun ló mọṣẹ́ ṣe jù problem tó ní nìrun yìí ó mama dìde eleven thirty sí twelve ní break time àsìkò tó ń fún wọn mùsùlùmí lọ̀gá tó ń sọ̀rọ̀ yìí o mùsùlùmí ni o eleven thirty to twelve nìkan ni wọ́n lè dìde lọ́dọ̀ tiẹ̀ ìwọ tọ́lọ́run lè palẹ̀ mọ́ láàrin one to two onítòǹkọ́ wa dìde àwọn yẹn ni no no no olóhùn wa mú suggestion wa eleven thirty to twelve tèmi ẹ jẹ́ kémi máa ṣiṣẹ́ lọ ẹ fi bírèkì tèmi sí one to one thirty mo dẹ̀ promise yín mi nílò ju fifteen minutes lọ ẹ jọ kí náà tó fẹ́ kó ṣe wọ́n yarí mọ́ lọ́wọ́ àwọn mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ nílé iṣẹ́ yẹn wọ́n ní ẹ̀yin extremist ẹ̀ máa bẹ̀rẹ̀ nìyẹn kí ló ń ṣe yín tó lè comply pẹ̀lú ìbọ́lọ́run ní kẹtẹ̀ láwọn olórí àwọn olórí àwọn olórí tí ò bá takò ọlọ́run náà sọ o ìṣe olórí tó bá ní ẹ̀la ẹnu yín mọ́ṣáláṣí yìí kí n máa rọ ọtí sí i àbẹ́ẹ̀kọ́ ìwọ ń ṣe olórí mọ́ o o ti dọ̀ olórí fáṣetánì lọ́rọ̀ kan bó ṣe lọ nǹkan kan wá ṣẹlẹ̀ níjọ́ kan ó lọ ṣàlùwàlá ní one to one toro bó gbà tó ti sọ fún wọn tán gbà ó lọ ń kírun ẹni á dìde ó máa tẹ́ǹsì kọ́sítọ́mà eleven thirty to twelve kò ní kúrò wọn ò fún permission ó dúró pa síbẹ̀ àmọ́ that one to one thirty yóò dìde lọ kírun òun náà kí àǹkan tó fẹ́ ṣe ó lóun ò dẹ̀ lójú fifteen minutes lọ rí ìjọ kan ń wá dé toilet òun fẹ́ ṣàlùwàlà mùsùlùmí ẹgbẹ́ òun tó ń takò òun ló bá rọ́ọ̀ṣì dé mo rò pé gbẹ̀ ń gbọ̀n òun bá blọ́ọ̀kì ẹ̀ pé kí ni màá ṣàlù alámi tán má yàgbẹ́ ń bí o <laughs> lónìí jáde jáde jáde jáde olóhùn ni ẹ̀hẹ́n òun wá blọ òun wá ní ó yá eleven thirty to twelve lé ẹ kó mọ yàgbẹ́ ó ní kí ni kì í ṣe gbà tí gbẹ bá gbọ̀yàn ni ẹ̀hẹ́n ó mọ̀ bẹ́ẹ̀ ṣé ìgbẹ́jọ́ ọlọ́run lọ ó ló tì ń dànù ó wọlé ó yàgbẹ́ kò burú nígbà tó máa fi dọ̀sẹ̀ tó tẹ̀lé bóun ṣe lọ kírun nìyẹn wọn kò fóun sáà kìlẹ̀ ta ni ọ̀gá kí ni mo ṣe fún yín ọlọ́run mú lọ sí olóhùn tún sọ pé òun ní constitutional right èwo ló kàn gá pẹ̀lú constitutional right iléeṣẹ́ tòun lòún wáyé lòún bá sáré pé àwọn bọ̀dá tóun bá gbọ́dọ̀ rẹ̀ wọ́n bá kí bọ̀dá lọ bọ̀dá bá mú ọ̀rẹ́ rẹ̀ dání pé káwọn lọ bẹ ọ̀gá wọ́n bá débẹ̀ wọ́n bẹ ọ̀gá lọ́gá bá ní ká má parọ́ níléeṣẹ́ yìí òun ló mọṣẹ́ ṣe jù ó sì mójútóṣẹ́ àwọn kọ́sítọ́mà gan láìkẹ́ problem kan tó ní ní yìí kéèyàn máa pe ìrún problem oníṣòwòbẹ̀ tó ń rẹ́dí láti gbà padà ń sìn tó bá ti gbà pé bí wọn náà ṣe mọ̀ bá ṣe ń ṣe bí wọn bá délé èèyàn pa gbogbo ẹ̀ pọ̀ inú bọ̀dẹ́ tó mu lọ́ bá dùn bọ̀dẹ́ bá dọ̀bálẹ̀ <laughs> ọlọ́run má yẹ ká bó ní gbèsè rin o olóòní bọ̀dá mi kí ló ṣẹlẹ̀ o gbọ́ ni wọ́n ti gbà ẹ́ padà ah ṣé tí bàbá wa kọ́ wa nìyẹn torí bàbá wọn já àfa olùsìn lọ́hùn tó fẹ̀sìn yé àwọn ọmọ ẹ̀ ó lóun lóun kọ́ nọ́mbà wí o ó ní bọ̀dá àwọn ẹ̀ ní bó ṣe alágídí ni kódà bọ̀dá yẹn torí ẹ̀ lè kúrò lé ẹ mọ̀ pé àwọn èèyàn tó bá rẹ̀ tó ń ṣẹ̀sìn àbúrò ẹ̀ ò mú gbó kò bóra kò hàn fọlọ́pàá ò mú kò ṣe yahoo yahoo kò bá lé jẹ́ ó kàn ń kírun pàdé hẹ́tì ẹ̀ ó nígbà tó ń kúrò lé iṣẹ́ yẹn ẹ̀dẹ̀mọ̀kọ́ lọ́mọ yẹn dánwò for two years òun wáṣẹ́ òun ò rí torí gbogbo ibi tó ń bá ti dé àwọn tó ń mama àwọn tó fẹ́ báwọn ṣe máa béèrè ló ló fẹ́ gbà nǹkan kan owó kan pọ́blẹ́mù ṣe máa fọ́hún ní ààyè kó o máa kírun òun tiẹ̀ wá rí iléeṣẹ́ ni wọ́n á ní kò sáyè wọ́n á ní kò sáyè òun yà ń lọ kéwú bó ṣe lọ kéwú nìyẹn ìgbà tán léwu kúrò nílé ilé kéwú lòun kó lọ ó wá ń kéwú ló bá ń sin lọ́hùn lọ ìjọ kan wá rí ọ̀rẹ́ bàbẹ́ bàbẹ́ ti kú ọ̀rẹ́ bàbẹ́ wa ni ó tí ì rí iṣẹ́ ó lóun ì ríṣẹ́ ẹnìkan wà tó ń ta mọ́tò tó ń wẹ́n tí ó bá òun dúró sí ṣọ́ọ̀bù ẹ ti rántí tàn yẹn sìn ibi tí máa dúró sí nìyẹn lórí tàn yẹn nígbà tí mo ti rí sáyìn pé ẹ ti rántí ẹ ẹ rí kó padà dá fún gbẹ̀yìn ni ó ní owó tó jẹ́ pé ntọ́lọ́run ṣe fún ẹni tó kàn dúró bẹ́ẹ̀ tó fi máa ta mọ́tò pẹ̀lú yàn ntọ́lọ́run ṣe fún ọlọ́run sọ́dọ̀ ọ̀gá iléeṣẹ́ yẹn ọ̀gá yẹn ọ̀gá yẹn ọ̀gá yẹn kì í ṣe mùsùlùmí ọ̀gá tó gbà síṣẹ́ tó aláwẹ̀ kó máa kírun ìyẹn ò ṣe mùsùlùmí o ọ̀gá yẹn tẹ́sítì ẹ̀ láìmọye ìgbà obìnrin obìnrin tíráyì ẹ̀ ẹ̀mọ̀ káwọn obìnrin àwọn obìnrin oníwèrèwèrè wà bẹ́ẹ̀ ti tákùá ìbẹ̀rù ọlọ́run tó wà lára tiẹ̀ kò ta sóbìnrin kankan orobìnrin tó bẹ́ẹ̀ bá ṣàṣe ń hmm, àṣe gbogbo ẹ̀ àṣọ ń dán wò ni àwọn kan tó ń gbá ọ̀gá níbi iṣẹ́ yẹn tó yẹ pé wọ́n ta mọ́tò tó ga gan ò mọ̀ owó tó ń rí lára ọ̀gá gan ò mọ̀ wọ́n wá ba kánjọ ṣe network ó yarí mọ́ ọ lọ́wọ́ ó ní bẹ́ẹ̀ nìkan ò rí wa ọlọ́run rí wa sẹ́rígbẹ́ tó ń kírun kì í ṣe láàbọ̀ ìmọ̀ ń dúró tọ́lọ́run pápátá ni wàá padà rí nǹkan tí irun rẹ tí ò fi yàtọ̀ sí physical exercise àti irun tèmi náà ọlọ́run kò ṣe ní irun gidi ẹ ẹ ṣàmì ní àbá ṣe physical exercise ń darẹ̀ láàmú ni o irun gidi ni ẹ fẹ́ kí o ó dúró tọ́lọ́run ó níbẹ̀rù ọlọ́run ọ̀gá yẹn wá ọ̀gá yẹn tara ẹ̀ gba ìsìláàmù o ẹ̀ ń bá rántí tàn yẹn ọ̀gá yẹn tí kì í ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ó tara ìwà ọkùnrin yẹn ó ṣe kí ni gba ìsìláàmù ó nítẹ́lọ́rùn wọn ò fún lówó púpọ̀ ó padà di general manager iléeṣẹ́ yẹn ọ̀gá yẹn kẹ̀dẹ̀rẹ́ gbogbo fámìlì ẹ̀ mùsọ̀fín pọ́nà ìbàdàn náà kú sí àtìyàwó àtọmọ àti gbogbo property tó ní àti ti London àti ti America àti ti Ghana àti ti nàìjíríà àti gbogbo mọ́tò ọkùnrin yẹn ló gbé fún. ó wá ní tọ́wọ́n bá ti wá lọ kírun kò sẹ́ni tó lè wá ra mọ́tò tó máa pe àwọn mọ́ṣáláṣí òun ní christian tó ń bá òun ṣiṣẹ́ àwọn yẹn wà ń di mọ́tò táwọn mùsùlùmí bá lọ kírun tó bá fẹ́ negotiation ó ẹ̀ tóbi ẹ̀ wá pe òun mọ́ṣáláṣí pọ́n fẹ́ rajà ó ní ìjọ tó ń sọ yìí lẹ́nìkan bá dúró pa kọ́sítọ́mà àgbà táwọn lọ kírun táwọn dé tóun bá dẹ̀ lọ kírun àwọn máa ń ṣe wáàsí sọ wọn máa ń pẹ́ tẹ́ni ẹ bá dé làwọn bá ń wojú ẹ̀ lónà bá ń wojú òun ló bá di ọ̀gá tó le nílé iṣẹ́ ọ̀gá tó le nítorí pé ó ń kírun ah. ó ní ẹ bá ní ẹ yàtọ̀ ẹjọ́ ẹni tí mo mọ̀ irun gbọ́n yìí ló yàtọ̀ ó lóun náà lẹ́yìn náà jọ ẹni tí mo mọ̀ pẹ́yìn lè ṣe sùúrù láti dúró de tó lọ kírun a ah, ìyẹn lẹ fi yàtọ̀ tẹ̀wọ̀n bóun náà ti dọ̀gá kí lọ̀gá wá sí kí ló dé tọ̀gá dúró de ọ̀gá wa ra mọ́tò tí ó fi ṣe taxi ọ̀gá yẹn ṣe mistake contest election wọ́n wọ́n sun iléeṣẹ́ ni ó kọ́kọ́ lùsì náà ṣe hàn pé àwọn olóṣèlú <laughs> ìyá dọ́sìn ni wà tí ó bá fẹ́ jẹ èèyàn ìyá ọlẹ́yọ wà <laughs> tí wọ́n bá mú ẹ ní primary election ẹlẹ́yọ ni ìyá ẹ o ẹ má jẹ́ ń sọ jù bẹ́ẹ̀ lọ <laughs> ìyá dọ́sìn ni wà o kọ́ máa mú yàn kọ́ tún sun ilé yàn àgbo ní lẹ́vù wọ́n sun ilé iṣẹ́ yẹn wọ́n pa òṣìṣẹ́ méjì láwọn ọmọ burúkú táwọn àpọ̀lọpọ̀ ṣèṣe gan torí wọ ọ̀gá ń tọ́ ọba náwó sí gbogbo ẹ̀ ń bá sọmọ ẹ yóò jẹ̀yà rẹ̀ kò wá ní kankan lọ́wọ́ mọ́ ó ṣe wà lọ gba owó cooperative ó fẹ́ ra taxi tí ó fi mọ̀ wá mọ́tò ló wá délé iṣẹ́ yẹn ló wá rí i pé iye tán fẹ́ ta taxi yẹn tó fẹ́ ta mọ́tò yẹn kò ká owó cooperative tó ń kó dání so owó owó òun ò ká òun ń dúró ga wọn bóyá ó lè ṣe aya purchase fóun ló bá dé ló bá di Allah ẹ gbórúkọ ọlọ́run tóbi olóòní kan lọ fún mọ́tò yẹn straight a gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ ẹ fún mọ́tò straight ẹnu òun wá tọrọ ẹsùn ọ̀kẹ́ tó bá ti fún ní nǹkan rẹ̀ gbọ́ ní ọ̀ra mọ́tò fún yàn wọ́n fẹ́ ṣe wá sí dọ́là èmi náà gbọ́ <laughs> ah, <laughs> ìwọ tíráyè kọ́kọ́ dọ́dọ̀ ẹni kọ́kọ́ fún bíi one million dájú wákàtí mẹ́fà lọ́wọ́ fi ṣe wáàsí á ní wáàsí yẹn ń dùn mọ́ mi àmọ́ bá wàá fún un lówó kò sí wáàsí ó máa nìyàn lára ni kí lẹ gbọ́ ní ọ̀rọ̀ tó ń sọ jágajàga látàárọ̀ ìjọ yẹn lẹni yẹn náà dẹni tí wọ́n jọ lọ kírun àlásàrè anyway ẹ̀ríkẹ́ mo kéde nǹkan kan lẹ́ẹ̀kan tó o bá wà nílé iṣẹ́ kan tó o kí n kírun dẹ́ni tí ń kírun látẹ̀ni lọ ọ̀la lè pẹ́ jù ọlọ́run dá ẹ̀ sí ló ṣe ń ṣiṣẹ́ tó bá tún á jẹ́ ọ̀gá tó ń dìyàn lọ́wọ́ ìwọ náà kó o ronúpìwàdà látẹ̀ni lọ kó dẹni tí ń jẹ́ kí ẹni tí ń bẹ lábẹ́ rẹ kan máa kírun mo ti ń sọ àwọn pàtàkì irun látàárọ̀ lára pàtàkì irun irun wà nínú tí máa ń tún ìwà ẹ̀dá ṣe èèyàn lásán wà ìwà èèyàn lásán ọlọ́run sọ nínú suratu Ma'arij Quran chapter seventy láti àyà nineteen Quran chapter seventy ọlọ́run ní innal insana khuliqa haluwa ọmọ èèyàn lásán ọmọ èèyàn lásán ẹni tí máa ń kánjú ni ọ̀dàlẹ̀ ni ẹni tó ṣe yí pé olójú kòkòrò ni ọmọ èèyàn lásán lọ́lọ́run sọ So, ìdá masau sharu jazua bí nira bá kan á kanra wà ìdá masau lè manua ṣé mo pé ìnira kan àwọn kan náà fi ń jí àwọn èèyàn gbé àyẹ̀bẹ̀kọ náà mo gbóná ṣe gbogbo ẹ̀ ọmọ èèyàn lásán ni wọ́n ló fà á wà ìdá masau lè khairu manua ṣùgbọ́n tẹ́ ẹ bá tún wá sọ́dọ̀ lówó ọmọ èèyàn lásán àwọn ni ó tún ṣe àwọn mẹ̀kúnnù gan wọ́n dájú ara wọn ju gọ́fíńmẹ̀ntì lọ tó bá ní eléyìí ò mẹ̀kúnnù ló ní o tó bá rí mọ́ yẹn máa ṣe ra wọn ọlọ́run lọ́mọ èèyàn lásán tóore bá tún kàn á tún ṣàwọn ọlọ́run wá fẹ́ sọ àwọn tí kì í ṣe èèyàn lásán illal musallin èyí tí mú èèyàn tẹ́dá kì í fi ṣe èèyàn lásán ó ní kó di kírunkírun kó di kíni ìtumọ̀ ẹni pé tó bá jẹ́ kírunkírun gbogbo tọ́lọ̀ sọ yẹn ò ní ṣẹlẹ̀ sí ìzámọ̀ sáwò ṣàrò tí aburú bá kàn tí ìnira bá kàn ẹ̀bà tí ó mọ rẹ́rìn náà ni wọ́n á ní wọ́n ti yọ ẹ́ ń lé iṣẹ́ òde ń ṣe báyìí ẹlòmíì tán bá yọ ń lé iṣẹ́ gbogbo ẹni tó bá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìnira ó kàn lọ́jọ́ yẹn ìwọ́n ẹlòmíì yẹn bá yọ lé iṣẹ́ bẹ́ẹ̀ bí ò bá sọ fún yẹn ẹ̀ nímọ̀ torí kò ní yíwa rẹ̀ padà wàyíza amasa olùkhair tí dáadáa bá tún wá kàn kò ní yahun ìyẹn ni tó bá jẹ́ ni ti ń sin lọ́hùn ọlọ́run ní irun tó ń kí ni o alẹ́dínà hum alásọ̀ láti him dá ìmúna àwọn tí máa ń kírun gbogbo ìgbà ni ọmọ mi mo bẹ́ẹ̀ tó bá jẹ́ni tí ń kí àṣùbà láàárọ̀ zuri bó ti ń kí ni kọ́ ọmọ kí ẹ̀yin kan wà ń bí báyìí àti zuri àti asa àti gbogbo ẹ̀ mọ́ṣáláṣí ni jọ̀mọ́ ni ẹ̀yin lẹ rírun kí ìwọ tó yẹ pé ó ká ẹ mọ́bi iṣẹ́ torí ọlọ́run kò sọ̀kalẹ̀ nu mọ́tò wọ́n ti pèrun sọ̀kalẹ̀ níbi tó dín yẹn kó wọ mọ́ṣáláṣí torí dánwò ló bí ọ̀kẹ́rẹ́ ò ní ṣe ntọ́lọ́run fẹ́ kọ́lọ́run má ṣe ntọ́ fẹ́ ìwọ ló lè ròyìn ọlọ́run tẹ́ bá sọ ntọ́lọ́run ṣe yóò máa yẹ tí ò tíráyẹ̀ rí èèyàn ò dẹ̀ ń tíra yọ ọlọ́run èèyàn máa ń fọkàn balẹ̀ ni ntọ́lọ́nba ló mọ̀ ṣe yóò ṣe ọmọ ìyá mi mo fẹ́ kó kírun bó ṣe yẹ kó kí ẹ̀ẹ́ wàlẹ́dínà hum wàlẹ́dínà fi àmúwálì àwọn tí ń bá ń kírun ẹ̀ máa wo fi àmúwálì hakun lè sá ilé wal mahrum àwọn tó bá ń kírun owó wọn owó tán ní lọ́wọ́ wọ́n ti gbà pé ẹ̀tọ́ àwọn kan wà nínú owó yẹn wọ́n sọ pé ṣo bá mi ṣiṣẹ́ owó ẹni bá ń sọ pé ṣo ṣiṣẹ́ owó sọ́wọ́ mi kò sínú ẹni tí ń kírun dáadáa hakun abikilokpe ẹ̀tọ́ maalum ẹ̀tọ́ tá a ti dámọ̀ lè sáàyèlè fáwọn tó bá tọrọ owó lọ́wọ́ ẹ̀ wàlẹ̀ mahrum àtàwọn tá a fún lówó wàlẹ̀dínà yusọ́dìkúnà bìyàwómẹ̀dín ẹni bá ń kírun dáadáa o gbọ́dọ̀ nígbàgbọ́ ọjọ́ gbé ní àlìkìyàmọ̀ gbogbo ohun tá ìgbà wo lágbẹ̀san rẹ̀ ọlọ́run kò san wá lẹ́san ẹni bá ń kírun wàlẹ́dínà hùm lè forójì him àfìzù ẹni bá kírun kì í ṣe ṣìnà bí wọn bá ń kírun tí ń bá ń ṣe ṣìnà kó lọ fura màá sọ̀rọ̀ kọ̀ọ̀kan sìn ẹ bí irun ṣe máa ń díwọ́ gbogbo nǹkan yẹn ilá aláàzíwájì má jẹ́ kọjá ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ lẹ́lẹ́tọ̀ rẹ̀ ọlọ́run ní àwọn máa ń malakati àìmọ́nù fàyínà gẹ́rù màlúmíìn àwọn tó jẹ́ pé ẹrúbìnrin wọn nígbà tí wọ́n ń ṣe ọ̀rọ̀ ẹrú nìyẹn kì í ṣe house girl ni wọ́n ń sọ. famani taga wàrọ̀ àdá àlíkàfà ọ̀láìka ọmọlẹ̀ àdùn ẹni tó bá lọ wọ́n náà míì tó fi ń enjoy sex wàrọ̀ àdá àlíkà tó yàtọ̀ sí pé kó báyàwó ẹ̀sùn bíi masturbation haramu ni gbogbo ẹ̀ ló ń ṣàlàyé gbọ́ntọ́lọ́mba ti ṣe léwọ̀ wárí pé tó bá ti bẹ̀rẹ̀ masturbation ó máa ṣí ọ̀nà aburú fún ẹ kó máa fi abẹ́ rẹ ṣeré fúnra rẹ ọ̀nà aburú ni wà á kàn rí pé àlùfàǹṣá ni nǹkan tó ń ṣe wà á máa wo ìwòkuwò wà á máa ro èròkèrò oríṣiríṣi ìranù ó máa wá ṣẹlẹ̀ eventually yóò do oníṣìnà náà ni. wàlẹ́dínà hùm lè àmàna tìhín wàádìhín ràhùn àwọn ẹlẹ́ni tó ṣe é pé tẹ́ ẹ bá fi nǹkan ṣọ́ wọn tàbí tí wọ́n bá ṣe àdéhùn wọ́n máa múṣẹ wàlẹ́dínà hùm bí ṣàhádà tìhín kọ́ ìmúni tó bá jẹ́rìí òdodo náà máa ń jẹ́rìí nígbà tí ó parí rẹ̀ kẹ́lẹ́ mọ́ pàtàkì irun ó ní walladina hum ala salatihim yuhafizun àwọn ni wọ́n máa ń ṣọ́ irun wọn tó bá náà máa ń ṣọ́ irun nǹkan méjìlá máa ń ṣọ́ nínú irun nǹkan àkọ́kọ́ a máa ṣọ́ àsìkò rẹ̀ kó dé bá wa ẹlẹ́ẹ̀kejì a wá ṣọ́ láti kí bó ṣe yẹ ká kí ta ló kọ́ wa bá ti kírun anabi wa muhammad sallam ó ní sọ́lù kámọ́ra ìtumú ni ó sọ́lì ẹ kírun bẹ́ẹ̀ ṣe mi tí mo kí ìyẹn ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam so gbogbo wa ẹlòmíì tó bá kírun tán ẹnìkan kírun lọ́dọ̀ anabi sallam jọ kan anabi ni o kírun padà kó lọ kírun ó tún lọ kí ó tún ní ó kírun padà kó lọ kírun ó tún lọ kí ó tún ní ó kà ló ti kírun ó wà ní kọ́ mi bí wọ́n ti ń kírun ìyẹn láfi kásẹ̀tò yìí láti ṣàlàyé bó ṣe yẹ ká kírun yẹn àmọ́ ká túmọ̀ irun ànábì ni ni níjọ̀gbìn dàlùkìyàmà ọlọ́run kò sí wálẹ̀ tí ó máa bẹ nínú ìmọ́lẹ̀ náà. irun pàtàkì irun ni pé àwọn ànábì irun náà ni wọ́n kí yàtọ̀ sanabi Muhammad sàṣàlá Mósè Mósè tẹ́ yẹn ó kírun ni ẹ bá lọ ka suratu Toha ànábì Musa Quran chapter twenty ayah thirteen sí fourteen ọlọ́run ni ìnáni Anọlọ. ìrẹ Musa èmi ni Ọlọ́run la ilaha illa ana kò sẹ́lómi àfẹ̀mí Ọlọ́run fàbúdìní máa sinmi wàá kí mi sọ̀láta lè zikiri máa kírun láti fi rántí mi tán bá léèyàn rántí Ọlọ́run irun làá fi rántí rẹ o irun ni ọ̀gá ìrántí Ọlọ́run tẹ bá rí irun anọ́lá pàtàkì irun mo fẹ́ sọ yìí tẹ́ máa fi rí pé ó ń díwọ́ ìbàjẹ́ lóòótọ́ torí lára pàtàkì ìran ọlọ́run ni nínú suratu ankabut aya forty five sura àwọn ọmọ kí bàbá ankabut quran chapter twenty nine verse forty five onínà sọláàtà tàníà anilifàṣáì wàlímùnkà irun máa fòpin sí irun gidi ni o kì í ṣe fake o ẹgbẹ́tẹ́ yìí náà bá ra product ẹ̀ máa ní ṣe China ni àbí Nàìjíríà gbogbo China yẹn ló da gbogbo Nàìjíríà yẹn ló da ọ̀rọ̀ tìrun ló burú jù yẹn gbọ́dọ̀ kí fake ẹ̀ báwo ló ti mọ fake irun irun tó kí tán tó lọ ṣe ṣìnà fèkì ló kí o ò tí kírun irun gangan iná ló sọ irun gangan ọ̀ríjínà tàníà yóò fòpin sí anil fàṣáì wàlúmùkà yóò fòpin sí gbogbo wa bàjẹ́ lára rẹ̀ ẹ wo bọ́lá ń ṣe kí irun ẹ wo ṣe ṣe mọ̀ pé irun yẹn ìdúró síwájú ọlọ́run náà ń pè bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ kó o bẹ̀rù òun pé wájú òun lòun ló dúró sí tó bá jí láàárọ̀ gbàmù ó fẹ́ kó sáré kírun kó rántí àti bẹ̀rù ọlọ́run in tó ń sọ lórí irun yẹn ni Allahu Akbar ọlọ́run tóbi jù mí lọ ọlọ́run tóbi jayé lọ ọlọ́run tóbi jowó lọ ọlọ́run tóbi ju dúkìá lọ ọlọ́run tóbi jọba àdú lọ ọlọ́run tóbi ju owó mi. báwo ló ṣe máa ní kí n ṣe nǹkan tí mi ò ní ṣe ọ̀rọ̀ rẹ̀ ló tóbi jù òfin rẹ̀ ló tóbi jù ìlànà rẹ̀ ló tóbi jù ìyọ́nú rẹ̀ ló tóbi jù kéèyàn máa wá kì í ṣe ìyọ́nú àṣetánì ah mo ti ní Allahu Akbar tó bá ti ní subhana subhana tó ń ṣe yẹn o ní mímọ́ rẹ ọlọ́run kúrò nínú gbogbo ìdọ̀tí tá a fi ń yí ẹ kó o ní ká ṣe nǹkan ká má ṣe wọn nǹkan tó sọ throughout subhana rọ́bì àlàálá mímọ́ rẹ ọlọ́run ọlọ́ba tó ga wọn nǹkan tó sọ throughout sẹ́mi aláwọ̀ lè máa ń hàmídà ó kọjá apọ́lọ́ mẹni tí ń dúpẹ́ lọ́hùn ọlọ́run rí wa ní jẹ́bẹ́ ọlọ́run rí gbogbo nǹkan ó mẹni tí ń sìn nǹkan ò lè pamọ́ lọ́dọ̀ rẹ̀ ìwọ tó ti sọ gbódúkẹ́ àyè tó ti sọ gbọ̀ǹkan báyìí tó dẹ̀ ṣèlérí fún ó ti ṣàṣàdùn aláìláì mo tún jẹ́rìí pé wọ́lọ́run òfin rẹ lòfin ọ̀nà rẹ lọ́nà ìlànà rẹ nílànà ó ti ṣàṣàdùn aláìláì lọ́la so that tó bá ti kírun yẹn tán àwọn nǹkan tó máa ma ṣe á wà níbàámu pẹ̀lú òrùn tó kí yẹn wàá máa rántí pé mo ṣẹ̀ jẹ́jẹ́ fọ́lọ́run ni o mo ṣẹ̀ sin lọ́run tán ni o ọlọ́run tó mọ̀ pé so that tó bá pàdé èèyàn wàá tètè rántí pé o ṣẹ̀ ṣe má jẹ̀mú pẹ̀lú ọlọ́run ni pé ah asalaamu aleykum ah ntọ́mọ tẹ ṣe lánàá yẹn ó kù díẹ̀ káàtó ó lè fi sínú mọ́ torí ó ṣe kírun ó tètè sọ jáde ibẹ̀ tí mo ti forí jì yín o no problem rẹ má bínú ìyá mi inú mi dùn ọkàn mi ti mọ́ sí yín ó ti lọ nìyẹn irun yẹn tó kí yẹn ó ń gáàdì gbogbo tó ń ṣe tọ́lọ́n bá rí i pé ìyẹn o ti fẹ́ gbàgbé a ti sáré pè é padà sí mọ́ṣáláṣí pàtúgbọ́ Allahu Akbar ah, ẹ̀ gbórúkọ ọlọ́run tóbi àyílà ti dé zuri ti dé ó dàbí ẹni tí epo mọ́tò ẹ̀ ti fẹ́ tán tó tún ro epo sí wàá tún gbàgbára torí pé ẹ̀ṣẹ̀ tá a máa ń ṣẹ̀ lọ́sàn-án ó pọ̀ gan pápápápápá torí a máa ń pàdé èèyàn gan so ìṣòro sọ fún èèyàn ìbúyàn ìṣetánà dí èèyàn ìlara èèyàn gbogbo àwọn nǹkan yẹn ọlọ́run wá fi irun tó pọ̀ sáàrin ọ̀sán yẹn tó bá ti ké zúrì tán tó tún lọ tajà ẹ̀rú máa máa bẹ́ẹ̀ láti ṣí ti èèyàn mo ṣe jẹ́jẹ́ fọlọ́run tán ni o mo ṣe sọ pé ọ̀rọ̀ ọlọ́run ló máa ṣe mi ni o o tún ṣe bí wákàtí méjì tó padà Allahu wọ́n tún ti pèrún o tún kí alásàrè ah, ẹ jẹ́ àdúgbò fọlọ́wọ́n bá ọlọ́run nífẹ̀ẹ́ wa gan ó fẹ́ràn wa létí ó fẹ́ràn wa ẹ rí i pé njọ́ tí o bá ń wá mọ́ṣáláṣí mo fẹ́ kẹ́ fi ṣe example ni o báwo lára wa ṣe máa ń rí tá a bá ráwọn jọ̀mọ́ wa tá a jọ wà mọ́ṣáláṣí àti tá a bá sí pẹ̀lú wọn ìgbà wo la máa ń ra burú ṣe ẹ pé ìgbà tá sí pẹ̀lú wọn la máa ń ra burú ṣe kò sẹ́ni tó lè jókòó síbi tó máa ronú bóyá bàbá ta nìkan jẹ́ kò sẹ́ni tá burú lè wá sọ́dọ̀ ẹ̀ bó ṣe wáyé ó ní à lára ntẹ́mi ọlọ́run ṣe tó máa jẹ́ kẹ́sìn rọ̀ lọ́rùn wà kúnnù mọ́ àsọ́dìkìn àwọn ẹni rẹ ni kó o máa bá rìn o tó bá lọ bẹ́ni burúkú rìn àgùntàn tó bá já rìn wàá jẹ̀gbẹ́ o ntọ́rẹ́ ẹ ṣe ló máa padà ṣe o so tó bá ti kálá sáà rìn yẹn tán báyìí wàá kọ́ tó bọ́ sáàrin ìlú ni ó yọ lọ ṣe mítìn yìí tó wà lára ẹ kò ní jẹ́ oṣù kò ní jẹ́ oparọ́ kò ní jẹ́ ọba tèèyàn jẹ́ wá ṣe dáadáa ọlọ́run tún rí i pé ee alẹ́ dé wàhálà dé magrib allahu akbar kó o tó sùn gan ọlọ́run tún fẹ́ tún ẹ ṣe o tún lọ kí ìṣá ẹ ìyìn tí ìrun ràn wá létí rèé òun náà ṣe ní ìrun ni the best form of zikri àmẹ́ni tó ń lọ ń kírun tí ò fọkàn sí ohun tó ń kí gbogbo ohun tá sọ yìí kò lè ṣẹ láyé ẹ̀ kò lè mọ̀ pọ́n sọ̀rọ̀ another pàtàkì irun tí mo fẹ́ sọ fún wa tó bá ní oríire n tó ń dìtà mí oríire láyé irun ni àmẹ́lò là ń wá oríire yẹn tábẹ́sì oríire gbogbo wa wọ à kámẹ́rà ò rọ́wọ́ yín yẹn àwọn èèyàn rí i pé àwọn èèyàn fẹ́ ṣe oríire lọ́tọ̀ àwọn ìyá wa ti náwó lókè ọlọ́run ti rọ́wọ́ yín gbogbo wa tá a náwó yìí ọlọ́run jẹ́ àṣoríire torí pé àti sọ ní kọ̀kọ̀ àtúnṣọ gbangba pé Ọlọ́run afẹ́ ṣoríire ní suratu Mu'minun Ọlọ́run wá sọ àwọn tí ó ṣoríire ó ní bisimilahi rahman rahim Quran chapter twenty three verse one to eleven chapter kí ni mo pè é ẹ ti yarí mọ́ mi lọ́wọ́ verse kí ni mo pè é Ọlọ́run ní kọ́dá fúláhà ni mu'minun àwọn kan wà wọ́n ti ṣoríire èmi ọlọ́run mo confam àwọn tí mo fẹ́ sọ yìí wọ́n ti ṣoríire àwọn ni ẹni tó gbèmí ọlọ́run gbọ́ nǹkan tán wá ṣèrè tán fi ṣoríire alẹ́dínà hun ẹ̀sìn bẹ́ẹ̀ ansọ́lá fi sọ́lá tí ń khashi'un àwọn tí wọ́n ń kírun tí irun wọn ò kí ń ṣe physical exercise èmi ọlọ́run náà bẹ̀rù lórí ìrun tó kí so tí wọ́n bá ń kírun ibo nígbà àyà ẹ wà ẹlòmíì tí ń bá ń kírun lọ́wọ́ ó lè tajà kó fún yàn ń ṣéǹjì lórí ìrun ó máa pàtẹ́wọ́ throughout ni tó bá pàtà kọ́kọ́ báyìí tó ṣe báyìí wá ti mọ̀ pé owó yẹn wà fi sábẹ́ láìlọ́ yẹn abẹ́ẹ̀kọ́ tó bá sọ kí alájà mo nídìí ṣéǹjì tó bá pàtẹ́wọ́ bíi méjì báyìí tó tún ní kó wu ẹ̀gbẹ́ yẹn wàá rí bí tó ti mú ṣéǹjì ẹ̀ bẹ́ẹ̀ báyìí alájẹ ẹjọ́ three hundred naira ni mo nínú ẹ tó bá fi nà ọ sókè tó pàtẹ́wọ́ lẹ́ẹ̀kẹta ó lóun gbà nìyẹn abẹ́ gbọ́ tí ó fi ṣe tán ó ń tajà lọ ni irun kọ́lẹ̀ ń kí yẹn ẹ fi sọ́dọ̀ ọlọ́run ẹ fi gbogbo ẹ lẹ̀ ẹ fọkàn sí i wàlẹ́dí náà wà ní lágùn ìmọ̀rìndùn ọlọ́run láwọn tí máa ń wọ̀n kì í sọ ìsọkúsọ tó o bá ń kírun má sínú ẹni tí ń sọ̀sọkúsọ ìsọkúsọ irọ́ ìsọkúsọ ni ọ̀rọ̀ ẹ̀yìn ìsọkúsọ ni ká búyàn ìsọkúsọ ni ká ṣèké ìsọkúsọ ni ká ṣe ìjẹ́rìísí tójú wa ò tó gbogbo ìsọkúsọ ẹni tó máa ń kírun òkè ò ń sọ. wàlẹ́dínà ń fi zakli zakati fa ìlú wọn máa san zaka wọn máa fọra wọn mọ́ wàlẹ́dínà ń lè fòrò jìyìn àfìzù ó tún sọ àwọn oníṣìnà torí pé ṣìnà ò sí nínú ọ̀rọ̀ ẹ mọ́ lọ ọlọ́run ní jẹ́ kó o bá a tán ọlọ́run ní jẹ́ kémi náà ó bá a tán ó tún wá parí ní wàlẹ́dínà hum liamanati him wàhádì him rahuna àwọn tó bá ń kírun yìí tẹ́ bá fi nǹkan ṣọ́ wọn wọn dà padà tó bá ṣèlérí wọn máa mú ṣẹ tó bá ń jẹ́ ti ń kírun tó kì í mú lè rí ṣẹ ṣàtúnṣe látẹ̀ní lọ ìgbà tí ó parí rẹ̀ kẹ́ lè pàtàkì irun irun ló fi bẹ̀rẹ̀ o ó tún wá ní wàlẹ́dínà hum aláṣọ̀làwátì him yòhàfìzùn àwọn ẹlẹ́ni tó yẹ kí wọ́n máa ń ṣọ́ àsìkò òrùn wọn ọlọ́run ní ulaika humul warithuna àwọn ni wọ́n jogún kí ni wọ́n jogún alladhina yarisuna al-firdausa hum fiha khalidun àwọn ni ó jogún aljanna firdaus lára tó jẹ́ pàtàkì irun irun la fi ń wá help help ẹ bá ní help me help me help me help me help me yẹn ọlọ́run dẹ̀ lóhùn Quran chapter two verse forty five sura olótìdá lóhùn ẹ̀yin àjọ máa ṣe délẹ̀ ní bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ lẹ́ni wàhálà ni Quran chapter two verse forty five ọlọ́run ní istainu bi sọ́búrí wàsálà ẹ wá help help tó ń wá yẹn wà wá sọ́dọ̀ èmi ọlọ́run tẹra mọ́rùn máa kírun kó dẹ̀ máa ṣe sùúrù àdúrà ẹ̀ máa gbà irun lọ́lọ́run fi sọ ànábì Zakaria ẹ̀ tiẹ̀ ya ní alẹ́ ìsọ̀látò wàsálà bó jẹ́ kẹ́ tiẹ̀ bọ́rù ẹ̀ kẹ́ gbà padà létà ọlọ́run kó bá wa kẹ́ anabi zakariya kò bímọ ó wá ń tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́run ó wá ń kírun lọ́wọ́ ìrun ló ń kí ọlọ́run ní káwọn mọ̀lẹ́kà dá lóhùn ìwọ náà ọlọ́run ó wò òrun tó ń kí yóò dá ọ lóhùn. hunalika dàá zakariya rọba zakariya bẹlẹ oní habuli min ladunka zuriyatan tayyiba ọlọ́run fún mi lọ́mọ rẹ̀ innaka sami'ud du'a ìwọ lọ́ba tí máa ń gbàdúrà fanadati olè màláyíkà màláyíkà bá pe anabi Zakariya mi títí kírun wàá wà kọ́ ìmún yusọ́lí fìlìmì rọ̀ jẹ́rìí pé àwọn anabi ọlọ́run kírun ni gbà tí mo sọ Musa lẹ́ẹ̀kan mo sọ̀rọ̀ irun Zakariya ni mo ń sọ yìí o ń kírun lọ́wọ́ níbi títí kírun wọ́n ní anna Allah yubashiruka bi yáyà ọlọ́run ní ọlọ́run tẹ̀sán kí wàá bímọ ọlọ́run ní wàá bí yáyà kò tẹ̀sán kí wàá bọ́kùnrin kí ló sọ wàá bí kíni yáyà ó fún ní ó ti ó straight answer ló fún wàá bímọ muso di kọ́mbi kẹ́lẹ́ mọ́ ti mi nà Allah tí ó mọ jẹ́rìí sọ̀rọ̀ tí ó wà látọ̀dọ̀ ọlọ́run pàṣẹ yìí dán ọmọ tó máa bíyàn aṣíwájú ló máa jẹ wàá sùúrọ̀ kò ní jẹ́ alágbèrè wà nàbí yàn mí nà sọ̀lẹ̀ hìn ànábì ọlọ́run ni ó jẹ́ tí ó máa bẹ nínú àwọn ẹni ire ìyẹn ni ara àpẹẹrẹ ara tó tún jẹ́ àǹfààní irun òun ni àforíjì kí ni mo pè ó ẹ bá lọ ka suratu Hud Quran chapter eleven aya one one four ẹ̀rí pé tá a bá ń kírun ọlọ́run máa ń tara rẹ̀ foríjì èèyàn ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní ẹ jẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín o ẹ jẹ́ n béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín o ọ̀rọ̀ wo ni ǹjẹ́ ó ṣeé ṣe kí odò ńlá odò ńlá kó wà níwájú ilé ẹnìkankan yín kí ló pé odò àbí ó ní máa wẹ̀ nínú odò yìí lẹ́ẹ̀márùn-ún lójúmọ́ ǹjẹ́ ara ẹni náà dọ̀tí àwọn èèyàn ní ara ò ní dọ̀tí ó ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìrun wákàtí márùn-ún ló máa ń fọ ẹ̀ṣẹ̀ dànù lára ẹni tó bá lọ kírun tẹ́ bá ti ń ṣàlùwàlá ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní fọ ẹ̀ṣẹ̀ yín ṣẹ́rí tẹ́ bá ń bọ̀ ní mọ́ṣáláṣí yẹn ẹ mọ àǹfààní kéèyàn máa rìn wá sí mọ́ṣáláṣí ṣàlùwàlá ńlé rẹ ìyẹn tó ní ládá tó pọ̀ o kó wá máa bọ̀ bó bá ti ń gbé ẹsẹ̀ ọ̀tún wọ́n mọ̀ kọ́ṣẹ́ rí lẹ̀ tó bá ti ń gbé ẹsẹ̀ òsì wọ́n mọ̀ pa ẹ̀ṣẹ̀ rẹ̀ tó bá tún gbẹ́sẹ̀ ọ̀tún wọ́n tún kọ́ṣẹ́ rí lẹ̀ tó bá tún gbẹ́sẹ̀ òsì wọ́n ah, tún pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹnìkan tó sọ fún anamisa salam pé èmi ti ṣoríire ẹgbẹ́ mọ́ṣáláṣí rẹ ni ilé mi wà òjíṣẹ́ ọlọ́run ni ó sì dá ìyẹn náà dá ẹ bá a ṣe máa ń dáṣà ìyẹn náà dá àbí àmọ́ ẹsẹ̀ kankan téèyàn bá ń gbé máa ń pẹ̀ṣẹ̀ rẹ kí lẹ́ni ẹ ṣe ó relocate ni bí a <laughs> ànábì ò ní kó relocate o a tó gbọ́ pé ẹsẹ̀ kankan téèyàn bá ń gbé ara àǹfààní tó wà ń bẹ ni mí ni kó kó kúrò ládùúgbò yìí o ẹlòmíì tó bá máa gbọ́ wá sí ó lè kó lọ sójú ẹlẹ́gbàá sí i tí ó fi ní kírun kankan mọ́ ọlọ́run á ṣe nírọ̀rùn fún wa so irun tẹ́ ẹ rí yẹn ó wà lára tí a fi wà àlìjánná arábìnrin kan sọ ẹnìkan sọ fún salam rọ́bì abunkab ó ní òjíṣẹ́ ọlọ́run mo fẹ́ kó ràn mí lọ́wọ́ mo fẹ́ súnmọ́ ẹ pẹ́kípẹ́kí lálìjọ náà ah, ànábì ni kó ràn mí lọ́wọ́ ìwọ náà ràn mí lọ́wọ́ pẹ̀lú ìrun kíkí ìtumọ̀ yìí ni pé tó bá fẹ́ wà lìjọ́ náà ẹ̀ wàá máa ṣe kí so ó ní kó máa pọ̀ lẹ́ni tí ń forí kanlẹ̀ fọlọ́wọ́n ọba ọlọ́run ó gba àdúrà náà gbogbo wa ọlọ́run máa ṣe àgbàdúrà wa àdìsí pọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n béèrè pé èwo ni iṣẹ́ eré tó dáa jù lára tí mo tún fẹ́ kẹ́ ẹ mọ̀ ní pé jọ́gbìn ìdàlùkì àmọ́ nǹkan àkọ́kọ́ tí wọ́n ó kọ́ ṣírò òun nìran níwájú ọlọ́run ọba ó ní tírun èèyàn bá ti wá dáa gbogbo iṣẹ́ tó kù ó dáa ṣé mo kẹ ẹ wo irun tí mo júwe lẹ́ẹ̀kan yẹn irun tí ń kọ́ wa àbàjẹ́ ni mo júwe yẹn o kò ń ṣe irun téèyàn kí absent minded ẹlòmíì ò sí lórí irun láti rákà àkọ́kọ́ ni irun ti dàrú mẹ́lòmíì lọ́wọ́ èèyàn tiẹ̀ lè parí ẹ̀ kó máa kó wa confuse nígbà mi torí pé èèyàn máa bá ìgbáyà yìí jagun ni nípa ọ̀rọ̀ ilé ayé so ọlọ́run ọba kò ṣe irun la máa fi ń rẹra wá ńlẹ̀ wájú ọlọ́run tán bá ní ra rẹ lẹ̀ are you humble ìrún ló ń jẹ́ bẹ́ẹ̀ o bó ṣe tó táyé ń pè ẹ́ tó bá débi kan wá dìde má dá wọn lóhùn wọ́n ń tàn ẹni o wọ́n ń tàn ẹni o onílé dìde ń jọ́ tó bá kú o àwọn tó pè lọ́lẹ̀ ní ó padà gbé sàárè rẹ o ọ̀lẹ ní ó padà gbé ọjọ́ náà o ìntèèyàn fi ń ṣòpọ̀ lọ́hùn pé mo rẹra mi ńlẹ̀ òun ni kí o máa kírun wárí kí bó ṣe ga tó yẹn o kọ́kọ́ tẹ̀ o tẹ̀ fọlọ́hùn kí mi ò jẹ́ nǹkan kan o tún padà o wá larí rẹ mọ́lẹ̀ pé ọlọ́run mi ò jẹ́ nǹkan kan tí wọn bá ti lè forí ìkan yẹ̀pẹ̀ o ti júwe fọlọ́run pé òun ò jẹ́ nǹkan kan ni àmọ́ ìwọ tó kírun ò ń ṣègbéraga sọ́lọ́run ọlọ́run o dúró wájú ọlọ́run o tẹ̀ o forí kanlẹ̀ fọlọ́run ìtì fi parí ẹ̀ ni pé irun tẹ́ ẹ rí yẹn òun la máa fi dúpẹ́ fọlọ́run kí là ń fi irun ṣe ẹ̀yin náà ti mọ gbogbo rẹ ọlọ́run lórí wa ọlọ́mọṣẹ́ ìgbọ́pẹ́ wa tí yàrá bá ló ń fẹ́ máa ṣe askar askar azikiri ọ̀gá azikiri ni irun kíkí ọ̀gá azikiri ni kurani kíkà kó tó ṣe ẹ̀kọ́ àwọn subahana láì tá à ń ṣe gbogbo ẹ̀ ló dáa àmọ́ ga wọn ní ká sin lọ́hùn bó ṣe ní ká sin lọ́hùn tá a bá fẹ́ kírun yìí á là nìyàn kí mọ́lá máa ní o àwọn kankan bẹ òpó òrùn ni wọ́n jẹ́ àwọn ju ọ̀ràn yàn ìrun lọ òpó ìrun wọ́n tún ju súnà rẹ̀ lọ àwọn òpó òrun yẹn téèyàn bá ti mísì ẹ̀ kọ̀bùlẹ̀ àti ìbàdí ò lè gbé ṣé àwọn pé kọ̀bùlẹ̀ àti ìbàdí la fi ń ṣe àtúnṣe ìrun tẹ bá fẹ́ kírun sìn àwọn kọ̀ọ̀kan wà tẹ máa ṣe ẹ ṣàlùwàlá ẹ ṣèmọ́ra àlùwàlá tẹ fẹ́ ṣe yẹn àlùwàlá olómi wà àlùwàlá oníyẹ̀pẹ̀ wà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ bó ṣe ń ṣàlùwàlá oníyẹ̀pẹ̀ wọn sì mọ̀ pé òun ló easy jù islam ẹ̀sìn rọrùn ni tó bá sì kì í sìn tó yẹ pé tómi bá ti kàn ẹ́ lọ́wọ́ ara máa ma yún ẹ má lomi ṣàlùwàlá oníyẹ̀pẹ̀ tó bá jẹ́ pé omi tó wà kò tó tó bá ní kó mú onírómi ṣàlùwàlá wọ́n ní kó mu omi yẹn kó ṣàlùwàlá oníyẹ̀pẹ̀ tó bá yẹ pé òun travel kódà kó báyàwó ẹ lò pọ̀ ẹ wá fẹ́ wẹ jánábà kó wá sómi ṣàlùwàlá oníyẹ̀pẹ̀ wàá kírun ibi tó mi wà ó jìnnà tó bá sì ní kó lọ òní lè kírun lásìkò ṣàlùwàlá oníyẹ̀pẹ̀ wọ́n ń jà níbi tí wọ́n ti ń pọnmi ṣàlùwàlá oníyẹ̀pẹ̀ àlùwàlá oníyẹ̀pẹ̀ wàá kàn gbọ́wọ́ ẹ̀ sílẹ̀ ní ọwọ́ méjèèjì wàá gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn báyìí wàá gbé sílẹ̀ tó bá ti gbé sókè wàá rí pé yẹ̀pẹ̀ wà ń bẹ̀ o lè gbọ́n dànù kó o gbọ́n yẹ̀pẹ̀ dànù tó bá ti gbọ́n yẹ̀pẹ̀ dànù ìdí tó fi ń fẹ́ yẹ̀pẹ̀ ìdí tó fi ń fẹ́ ni kí yẹ̀pẹ̀ má bàa kó sí ẹ lójú torí ojú ló kọ́kọ́ fẹ́ gbé ọwọ́ náà lọ wàá wá fọ wàá wá fi pa ojú méjèèjì tó bá ti fi pa ojú méjèèjì wàá wá mú ọwọ́ yìí wàá fi pa ọwọ́ ọ̀tún ọwọ́ òsì ẹ̀yìn wàá fi pa ọwọ́ ọ̀tún ẹ mọ̀ iye gbégbá gbogbo ẹ̀yìn ẹ̀ báyìí tó bá ti fi pa ọwọ́ ọ̀tún wàá tún fọwọ́ ọ̀tún yìí pa ọwọ́ òsì ó tán ó ti mọ́ abẹ́rẹ́ ìbòye simple tó kí ni mo lá máa gbọ́wọ́lé yẹ̀pẹ̀ tó bá jẹ́ pé òkúta ẹyọ kan ló ní òní gbọ́wọ́lé wàá mú òkúta yẹn wàá máa fi pa ọwọ́ ẹ̀ báyìí òkúta yẹn gangan wàá fi rí ọwọ́ ẹ̀ méjèèjì ó tàn wàá dẹ̀ jùlẹ̀ wàá fi pa ojú ẹ̀ wàá fi pa ọwọ́ ọ̀tún àtọwọ́ òsì o lè ṣe dọ́rùn ọwọ́ o lè ṣe dégùn pa méjèèjì ni wọ́n approve o ti mọ́ nìyẹn bó ṣe mọ́ yẹn wà á kírun yẹn o àwọn kan ò wá mọ̀ wọ́n ní táyà mọ́mù yẹn irun kan ló gbé tó tó bá tún fẹ́ kírun míì wà á tún wá ṣe míì rárá o àìmọ̀kan ni o gbogbo tí irun olómi gbé ni táyà mọ́mù gbé tí àlùwàlá ò bá bàjẹ́ gbogbo tálùwàlá olómi gbé ni táyà mọ́mù gbé tálùwàlá ò bá bàjẹ́ à í ṣe míì bẹ̀ tó bá wọ̀n yàn nígbà tó ìlálùwàlá lọ́wọ́ ó tún lè ṣe míì wọ́n ń pè ní núrù àlá núrì ìmọ́lẹ̀ lórí ìmọ́lẹ̀ ṣùgbọ́n tí a mọ̀ pé ó mọ̀ pé òun lẹ́tọ́ àti lò fún irun òun kàn tún ṣe míì ni so àlùwàlá oníyẹ̀pẹ̀ gbogbo ohun tí irun lè ṣe ló lè ṣe ẹni tí ò ní irun wé obìnrin tó bá ń ṣe nǹkan oṣù ń sìn tàbí ẹni tó dáràn jánábà kò ní lè wọ mọ́ṣáláṣí àfi kó wẹ̀ kò ní lè gbé kúránì àfi kó wẹ̀ kò ní lè tàwáàf àfi kó wẹ̀ gbogbo ẹ̀ ní táyà mọ́mù gbé lẹ́ẹ̀kan mo lẹ́ni tó yẹ kó wẹ̀ ṣe mọ̀ pé ìwẹ̀ jánábà ló yẹ kó wẹ̀ àmọ́ kò sómi tó bá ṣe táyà mọ́mù yẹn kì í ṣe pé ó máa da yẹ̀pẹ̀ sí gbogbo ara o ojú àtọwọ́ nìkan ni o ní ó bá kírun kí ló ba táyà mọ́mù jẹ́ gbogbo tó ń ba àlùwàlà olómi jẹ́ ló bà jẹ́ nǹkan kan wá wà tí ò ba àlùwàlà olómi jẹ́ tó ba táyà mọ́mù jẹ́ tó bá jẹ́ pé omi ni ò sí ló fi ṣe táyà mọ́mù tómi bá ti wá dé táyà mọ́mù ti bàjẹ́ àmọ́ irun tó fi kí ò ní tún kí mọ́ irun tó kí ti lọ ò ní tún yẹn kí àmọ́ táyà mọ́mù yẹn lè yóò ṣe kí ni èèyàn ṣàlùwàlá olómi mo rò pé yẹn ti clear gbogbo alámàlùwàlá ẹ̀ tó lómi ṣe ìyẹn nìjẹ́ kí n dara mi láàmú lórí ẹ̀ àáwò mi ìgbà àyàlà níyàn wà gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ kọ ìwé àníyàn ẹ lọ fàáya ẹ ń fẹ̀sìn ní àwọn èèyàn lára ẹnìkan gba Islam wọ́n á fẹ́ ṣàlàyé fún yóò ti kírun ló bá pàdé àgbákò nínú àfáà ìyẹn bá mú ìwé bíi péjì mẹ́ta jáde tó bá fẹ́ ṣàlùwàlá eléyìí ni àníyàn ọwọ́ ó kàn yẹn bíi láì méjì wàá kà á kó tó lè ṣọwọ́ eléyìí làníyàn ẹnu nàwáìtù náà tún wà ń bẹ̀ wàá tún á ah! ọkùnrin ẹni ẹ jẹ́ ń padà síbi tí mo ti ń bọ̀ <laughs> ẹ̀sìn nàwáìtù lélẹ́yìí o jọmọ mo fẹ́ bẹ̀ yín láti ní lọ nítorí ń pè ní àníyàn inú gbáàyà ló wà ibo làníyàn wà inú gbáàyà làníyàn wà so wá a kì í fẹnu sọ sórí gbogbo nǹkan tó fẹnu sọ yẹn iṣẹ́ náà ń pè ó débi ìrun nínà wáyé tù iṣẹ́ ni ọ̀rọ̀ ni ẹ ọ̀rọ̀ ẹ ọ̀tọ̀ ni kí ló wà lẹ́mìí ẹ fọ́rọ̀ tó sọ náà ń pè lánìyàn tí ilé bá ń jó ládùúgbò yìí ọlọ́run má kí ilé wa jó ẹnìkan tó wá jọ ta wa gbà tó gbọ́ pé ilé mi ń jó ó wá ní ẹ̀hẹ́n wọ́n wá ní ẹmọ̀ kí Yorùbá ò dáa táwọn fẹ́ sọ pé ilé ọ̀tá ẹ̀ ń jó wá ní ilé ọ̀rẹ́ ẹ̀ ń jó àbí ẹ̀kọ́ ilé ọ̀rẹ́ ẹ̀ má ti ń jó ó wá wà lẹ́mìí mi pé jẹ́ kí n lọ mú mi kúrò ń bẹ̀ ẹ wà níyàn tí mo gbé kúrò lé àníyàn yẹ̀yẹ́ mo gbá kúrò lé o mo wá débẹ̀ mo wá ní mo wá rẹ́ni ní ah i'm so sorry oh this is unfortunate gbogbo etí mo fẹnu sọ yẹn náà wáyé tu ẹnu ni o ìtọ́lọ́ máa fi fìyà jẹ mí nítorí wà ń gbá àyà mi tí mo gbé wá bẹ̀ ni o tójú ẹ̀ ló wá mú kúrò ń bẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni nàwáyé tu ọwọ́ tẹ máa ń dà ẹ má tún tẹ́wọ́ mọ́ pé ẹ fẹ́ máa wábi tí nàwáyé tu wà tẹ bá ti dórí ìrun ibo làníyàn yín wà ẹ sọ̀rọ̀ ìgbà àyàlà níyàn wà ntọ́lọ́run rí tẹ́nìkan ò rí náà ń pè lánìyàn àdìẹ ọkàn rẹ tó bá ti dórí irun tí màá bá ti ṣe Allahu Akbar kí ló yẹ kó ṣe Allahu ẹlòmíì ibi tó ti wá náà wáyé tù kiri ìmáàmù àti wà ládọ́ọ̀lì ìtorí náà o fẹ́ pẹran ni o o fẹ́ fún yàn lówó ni o àti ẹ pé kò sí yàtọ̀ nù àníyàn tá a máa ń dà tá a bá fẹ́ kírun àti gbogbo àníyàn tá a máa ń dà kò sí tó fẹ́ ṣe tí ò láníyàn tí má fẹ́ ṣe wá sí i àníyàn wa abíọ́sà níyàn ó ti ṣáájú ọlọ́run ti rí ní tó torí ẹ̀ lọ tó bá jẹ́ torí ayé ni ó ti mọ̀ ó láwọn màláìka wọ́n gbé àwọn iṣẹ́ mi gàgàgà bí iṣẹ́ eré tí màláìka gan mọ̀ pé kì í ṣiṣẹ́ eré kí ni òsọ́ di iṣẹ́ eré àníyàn ni àdìọ́kàn sọ fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ pé inú gbáyà làníyàn wà ẹ sọ tèmi fún mi àwọn àyẹ̀ sọ fún wọn àfa àyẹ̀ sọ fún wọn inú gbá yàrá ẹ̀ẹ́n ẹlòmíì lè máa sùn bẹ́ẹ̀ yẹn tí ó lajú lẹ̀ tẹ́ ẹ̀ ní mọ̀ ọkàn ẹ ti wà ní ìjọra torí náà tá a bá ti dà níyàn tá a ti ṣe Allahu Akbar torí jọ kan mo ṣe wá sí ẹnìkan ní ọ̀nàrẹ́bù yẹ̀pẹ̀ nìkan yé dà níyàn mọ́ abẹ́ gbọ́ jẹ́rí pé yẹn tún fínísì mi mi ní ọmọ dà níyàn mọ́ mo nínú gbáyà la máa ń dà á sí ẹ wá ṣe Allahu Akbar yẹn náà ń pè ní tekbiratul ihram òpó ni òpó ìrun ni o ò lè fi kọ̀bílẹ̀ àti bàdí tún ṣe ẹlòmíì tó bá fẹ́ jọ ìrun ẹ máa wo ó bá wọn ní rúkú wọn ti tẹríba wọn ti wà ń rúkú ó kàn sáré dé ni ó kàn ṣe Allahu Akbar ó kàn lọ bá wọn rúkú ni o nírun o tiẹ̀ wọnú ìrun yẹn wàá kọ́kọ́ ṣe torí ìdúró lọ́tọ̀ kódà kan wà ní rúkú wàá kọ́ dúró pé Allahu Akbar ìyẹn ni tẹkibiratul ram ìyẹn ni tá a fi ń wọ irun wàá ṣe wàá ṣe míì lọ bá wọn ní rúkú ẹ gbọ́ mi yé tábà bá wọn ní rúkú Allahu Akbar mélòó la máa ṣe ibo láti máa ṣàkọ́kọ́ orí ìdúró ibo la máa ti ṣe kejì a máa ṣe lọ sí rùkú má kánjú tó bá fẹ́ dìde jẹ́ kán dìde jẹ́ kán dìde má má sáré wọ̀run èyí tó bá ti miss wàá san padà òun lèèyàn ṣe tètè máa ń dé mọ́ṣáláṣí èèyàn máa ń dúró de irun ni irun kọ́ ni ń dúró de èèyàn ìwọ́n tó máa pariwo nílé àlùwàlá iná láà máa sọ́bìrì iná iná máa sọ́ ìmọ̀ tó ti rí gbogbo jágajàga yẹn lẹ̀ Nàìjíríà yìí mo ti rò pé wọ́n na ẹnìkan ni mo kọ́ bá ẹ mọ̀ kí ìtumọ̀ iná láàmú àsọ́bìrì náà ọlọ́run bẹ pẹ̀lú ní sùúrù mo rò pé ẹnìkan gba lẹ́sẹ̀ ó wá ń ṣe wá àsìkẹ́ nìyẹn ó ṣe sùúrù àṣàwà tá a wà lórí ìrun ló ń bá wí ìpè ká ṣe sùúrù fóun o n tó ń sọ nìyẹn ẹ má ṣe bẹ́ẹ̀ o èèyàn máa ń lọ sórí ìrun bẹ̀lẹ̀ wà kọ́ọ̀rù bìsẹ̀kínà pẹ̀lú ìfarabalẹ̀ ló fẹ́ lọ kírun Allahu akbar wàá dẹ́ ti ṣe mí lọ bá wọn Allahu akbar irun tó o bá ti bá nírú kù o ti miss irun yẹn ọjọ́ Jímọ̀ ló fọ́n ní jù àwọn èèyàn tí wọn kì í tètè join Jímọ̀ tó bá miss raka ẹlẹ́ẹ̀kejì tó dìde nírú kù ẹlẹ́ẹ̀kejì lọ́jọ́ Jímọ̀ mẹ́rin lọ́ọ́ fi kí o irun súrì lọ́ọ́ kí o tó bá bá wọn lórí ìrùkú àkọ́kọ́ no problem tó bá mísì tàkọ́kọ́ tó bá wọn lórí ìrùkú ẹlẹ́ẹ̀kejì ẹyọ kan náà lọ́ọ́ mú padà tó bá fi dìde ìrùkú ẹlẹ́ẹ̀kejì tó bá wọn bí tán ti ń ṣe rọ̀bánà wàlákàlẹ̀ amúdù mẹ́rin lọ́ọ̀kì kí lẹ́ wí ìyẹn ti bọ́ ẹfun ṣetán apá kẹta tó ń wo nìkan lọ wòye tó kù ìrun àyílà lọ fẹ́ kí so bákan náà ẹ mọ̀ pé tó bá jẹ́ pé èèyàn ti wá ṣe Allahu akbaru yẹn lórí rùkù kò rántí ṣe tẹkibiratu lè ram ó wá dórí rùkù ṣe subahana rọbì alazim subahana rọbì alazim ló wá rántí kó tẹ̀ tó mọ̀ imam tó ti dìde sẹ̀mí aláàlímáàmídá rabbana walakal hamdu á bá wọn kí rákà yẹn délẹ̀ á wá kánṣu rákà yẹn fúnra ẹ̀ tó bá dìde rákà míì á wá fi rákà kejì yẹn ṣe nọ́mbà wánù tiẹ̀ sọ̀rọ̀ mi yé wa <laughs> ẹ gẹ́ tiẹ̀ <laughs> so èèyàn máa ń kánṣu rákà fúnra ẹ̀ pé èyí tí mi ò rántí ṣe aláwà kíbarú yẹn kánṣu màá ṣe wá fi ìgbà tán dìde yẹn tọ́wọ́n ṣe aláwà gbárù àwọn dìde ni èmi ṣẹ̀ṣẹ̀ máa ṣe aláwà gbárù ẹyọ kan lórí ìdúró màá ṣe tún wá ṣe kejì ẹ ti understand bẹ́ẹ̀ tó bá jẹ́ pé mo ti bá wọn dìde ẹyọ kan péré ni máa ṣe mo ṣe bẹ̀rẹ̀ ẹ̀rún mi ni mo ti cancel tàkọ́kọ́ yẹn tí bá bá wọn dìde pẹ̀lú aláàgbá yẹn ò sí lára ẹ̀ mo ṣe máa dúró ṣe Allahu Akbar ẹ jọ mo fẹ́ bí yín tá a bá bá wọn lórí sùjú tán forí kanlẹ̀ ní mọ́ṣáláṣí bàtà jọyìn wọn báwo ló ṣe yẹ ká jọyìn irun yẹn abáwọn tán forí kanlẹ̀ kí ló yẹ ká kọ́ ṣe ṣé ká lọ sílẹ̀ straight ni àkọ́kọ́ dúró àwọn wà lórí ìkúnlẹ̀ gbogbo àwọn mẹ́fà tẹ́jọ dé wọ́n ti lọ bá wọn lórí ìkúnlẹ̀ ìwọ tó lágbóyè ẹ̀sìn wà kọ́kọ́ dúró má jẹ́ kẹ́jẹ́ ta sí mi lára ẹ ṣe tí lọ́tọ̀ọ̀tọ̀ yín gba yín gba irun yìí tán kí n tó wá ṣe wáàsí fún yín pé ẹ kírun o torí tó burú jù ní kí hàn ti kí mẹ́rẹ̀ẹ̀rin ah salamu aleykum ẹ máa túnrun yẹn kí o bí wọ́n bá sọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn á gbọ́ o bá sọ pẹ̀lú líle yóò sọ fún pé ìwọ lọ́ọ́ máa kírun mi so èyí ó kọ́kọ́ dúró Allahu Akbar wàá ṣẹ̀ṣẹ̀ wàá ṣe Allahu Akbar èmi wàá lọ bá wọn lórí sujud tó bá bá wọn tó ń ka àtáyá lọ́wọ́ ò bárun yẹn wàá jọyìn o mi ò bá yín nínú jẹ́ o àmọ́ tó bá rẹ́ni tó wọlé kàn báwọn ṣàtáyá délẹ̀ ni o kó yá lọ bẹ́ẹ̀ ni ẹ̀kẹjọ kírun yín ọlọ́run ò ṣeé tán o ẹlòmíì ìlú ẹ̀ máa ń dùn tó bá bá wọn ní wọn ti parí irun yẹn ó gbọ́ tí yóò bàbá sọ yìí pé èèyàn bómi sanwó ó ti gbọ́ rí <laughs> ọlọ́run máa fi yà jẹ wá kí lẹ́yìn sá ẹ́ ẹ bá mi sọ mi bọ́ yín sọ dáadáa wọn lẹ́nu tó bómi sanwó ó bó ń jẹ ó tún wá bómi sanwó gidi bómi sanwó tó ti sanwó àtàsí ni o tó o bá ti dé mọ́ṣáláṣí wọ́n ti kírun yẹn tán wá ń ka àtáyà lọ́wọ́ wà á kọ́kọ́ ṣe Allahu Akbar lórí ìdúró wà á tún ṣe kí ni Allahu Akbar wà á lọ bá wọn bẹ́ẹ̀ wà á bá wọn kàtáyà délẹ̀ wà á máa kírun ẹ lọ tọ́lọ́mọba bẹ́ẹ̀ ṣe tó bá rẹ́ nìkan tó wọlé tí yẹn rí i pé o bárùn yẹn tó join yẹn ọlọ́run rescue ẹni o o ti nírun jọ̀mọ́ nìyẹn o ẹ̀yin tẹ́ ẹ bá dé tẹ́ ẹ bá yàn tí ó dìde lọ́wọ́ tó ń sọ̀run tẹ́ ẹ bá jọ̀n yẹn ẹ máa gba aládàá jọ̀mọ́ o torí ńgbà míì ẹ dé báwọn tó ń sọ̀run lọ́wọ́ ẹ dẹ̀ tún lọ ń dárun yín kí irun tẹ́ ẹ bá kí nínú jọ̀mọ́ ó bẹ̀rẹ̀ látòrí èèyàn méjì ẹ gba aládàá mẹ́tàdínlọ́gbọ̀n èèyàn wa ń tajẹ́ tèèyàn méjì fúnrun jọ̀mọ́ o bọ́n ṣe pọ̀ tó ní ládàá pọ̀ tó gbogbo àtàkírun lẹ́nìí báyìí máa ń ṣe ni pé wọ́n á kọ́ bẹ̀rẹ̀ lórí mẹ́wàá pẹ̀lú wa gbogbo irun kankan mẹ́wàá ni manja abila asana falawa ashiram salia irun mélòó náà fanabi muhammad gangan fifty ẹ ṣáà ti ń ṣe àfa àkàwà tó dáyé irun fifty náà fanabi sàṣálà ó wá bẹ̀bẹ̀ ó wá kú mélòó márùn ó wá ní márùn yẹn tẹ́ bá ti ń kí fifty ni wọ́n ń kọ́lẹ̀ manja abila asana tó bá ti mú dáadáa kan wá mẹ́wàá ìlọ́lọ́ nǹkan ayé káṣù báyìí wọ́n ti kọ́ mẹ́wàá mẹ́wàá yẹn ọlá apá kìíní jọmọ́ wa ní ten times twenty seven ó di mélòó ẹ̀ńtẹ́ ní calculator ó di two seventy times iye àwa ta kírun ń bí ní ládẹ́ ẹnìkankan bó ṣe máa multiply nìyẹn dáṣà tí wọn bá lọ Kaaba Ọlọ́run má ṣe léwọ́ wa o <laughs> wọn máa bẹ̀rẹ̀ Kaaba wọn kì í bẹ̀rẹ̀ lórí ten ìrun haram wọn bẹ̀rẹ̀ látòrí hundred thousand ìrun ẹyọ kan one hundred thousand ọlọ́run ipò tiẹ̀ ìwé mi ọlọ́run wá ó máa dá sínú ìwé iṣẹ́ rẹ̀ ó kí one hundred thousand one hundred thousand yóò wá kí níjọ times twenty seven ẹ̀yin tẹ́ calculator two point seven million times iye èèyàn tó kírun bẹ́ẹ̀ ní ládé èèyàn kan ṣo péré ọlọ́run ṣe lè wà wá mo kóyàn lọ́mọ́ká ò tẹ́ bá ti fẹ́ lọ ẹni tó bá gbọ́ wá sí yẹn abẹ́ ti gbọ́ ẹ rí mi mo kóyàn lọ torí ẹ lómi àwọn tájẹ ibi tó máa ń tájẹ tì ní ẹ pé ẹ ẹ òkè àwọn kan béèrè pé sọfẹ ni ẹ nàìjíríà máa débẹ̀ <laughs> ìlú nàìjíríà yà débẹ̀ lára tó tún jẹ òpó ìrun sẹ́mi kí ni mo pè lópò lẹ́ẹ̀kan mo dáràn mo fẹ́ẹ́lì o àwọn èèyàn dáhùn kí ni mo pè lópo tẹkibiratu lè ram Allahu agbára àkọ́kọ́ yẹn òpó ni téèyàn bá mísì ẹ̀ kí ni mo ló ṣe irun yẹn kò ṣe é túnṣe o máa sọ àwọn ọ̀run tó ṣe túnṣe fún ẹ o ìyẹn ò ṣe túnṣe wàá sọra ká ẹlẹ́ẹ̀kejì àbí kó stop mi tó wà kó ṣẹ̀ṣẹ̀ ṣe nǹkan ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ òpó òun ni suratu fatia suratu ẹlòmíì ó lè ṣẹ̀ṣẹ̀ ha ìsásúlísù láti ilẹ̀ àrídù sílísàlà kórìí ẹ̀ máa wú ó kàdé mọ́ṣáláṣí ni ó lòun lòun máa fi kírun ó ṣe Allahu akbar bismillahir rahmanir rahim ìsásúlísù láti ilẹ̀ àrídù sílísàlà ọgbẹ́ni pápáfá ó kírun ìsásúlí lókì bọ́ọ̀ bá wa rántí fáínálì ó lè forí kanlẹ̀ méjì kọ́ ó gbà á òpó ni fatia láàsọ̀ láàtà lima lam yakra bi fatia tẹ̀lé kitab kò sí irun fẹ́ẹ̀ tí ò kí fatia torí gbàtà àwọn èèyàn ń du ẹ̀kọ́ wa ní kọ̀bùlé àti bàdí mo ní ẹ̀kọ́ kọ́ farabalẹ̀ náà o ẹ̀kọ́ kọ́ gbọ́n tí kọ̀bùlé àti bàdí ò gbé o kẹ́kọ́ kọ́ wa mọ òpó ni wọ́n pè fati àti clear bi mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín ẹni yẹn ó wá rántí nígbà tó forí kanlẹ̀ pé òun ò rántí ka fatia kí ló máa ṣe ó máa kánṣu raka yẹn tó bá wá dìde ó ṣe bẹ̀rẹ̀ á ṣe wá ka fatia á ṣe wá ka ìzázúlì ẹ ṣeun ẹlẹ́ẹ̀kẹta nínú tó ó tẹ̀ ti di mẹ́rin ẹlẹ́ẹ̀kẹrin àkọ́kọ́ tí mo sọ ni àníyàn àbí béèyàn bá ti láníyàn kò nírun rárá ó gbàgbé ẹ̀ àníyàn ò ṣeé fi kọ̀bùlí gbé wà á ti láníyàn kó fẹ́ kírun kó tó bẹ̀rẹ̀ wà á wá ṣe tẹ̀gbìrátùlẹ̀ ram Allahu akbar ẹlẹ́ẹ̀kẹta ni fatia ẹlẹ́ẹ̀kẹrin ni ìdìde dúró tẹ̀ rí yẹn torí ẹ máa rẹ ẹlòmíì tó máa ń ṣakọ máa ṣe ẹlòmíì ní skill gan wọn kàn máa jókòó ni ó ti rẹ̀ ó ti lọ sí ojú ẹlẹ́gba ìnáwó kan jókòó ni tòró rí mọ́ṣáláṣí kan táwọn kan jókòó kò mọ̀ pé kò sí fáàrí nínú irun ìrànlẹ́ Allahu akbar yìí ní ṣe ọ ọ̀nìrùn kádìde dúró òpó ni ó mọ àwọn tí wọ́n yànda fún ni àwọn tọ́lọ́hún ti gbẹ̀sẹ̀ lọ́wọ́ wọn ni ẹni tọ́lọ́hún ò bá yànda àlàáfíà fẹsẹ̀ rẹ̀ tó bá jókòó yóò máa gba ládàá kó dìde dúró wọn ò fìnira kírun fọlọ́hún bẹ́ẹ̀ tí wọ́n ti ó ṣe dúró tọmọ ibo tó gba owó ẹ lọ́wọ́ ẹ̀ ní àyè bẹ́ẹ̀ kọ́ <laughs> gbogbo àsìkò tó fi wọnú ṣọ́ọ̀bù dúró pa ni ó wá di kó kírun ó wá gbé sí à dìde ìdìde dúró ọ̀ràn yàn ni pílà ni tó bá gbàgbé ẹ̀ wàá ṣe túnrun yẹn kí rúkú kí ni mo pè é rúkú tá à ń bẹ̀rẹ̀ rẹ̀ èèyàn máa ń ṣe dáadáa ni o ẹlòmíì ẹ ní mọ̀ bóyá ó ń ṣọ́yàn ni tó bá fẹ́ rúkú báyìí bọ́ọ̀rùn ó ṣe rí rè ẹ ti rẹ̀ ah. ẹ̀yìn ó straight dépẹ́ tó bá gbé igbá sẹ́yìn rẹ kò ní jábọ́ nǹkan tó ń pè rúkú nìyẹn ṣe ti ń ka iye pílà pílà ní rúkú o kéèyàn tún wá dìde láti bẹ̀ẹ̀ pílà ni ẹ mọ àwọn tó máa ń ṣe mistake yẹn ẹlòmíì orí rúkú ló ti ń lọ sí ìsàlẹ̀ níbi táwọn èèyàn kírun fáàrí dé ní láwáǹsì láti rúkú yóò kàn máa lọ ọlẹ̀ bẹ́ẹ̀ ni irun yẹn ti wó wàá kọ́kọ́ dìde padà ṣe ti ń ka ó ti sú yín wàá tún wá lọ forí kanlẹ̀ náà kí la pè yẹn náà òpó nìyẹn náà ìdìde kájókòó òpó ni ìjókòó àtayá tá a máa ń ṣe fáínálì yẹn òpó ni. Oponi ká tẹ̀lé bọ́lọ́hún ti tó yẹn òpó ni ètò wa kọ́mọ̀ jù anabi sàlám wa ni ká fi ara balẹ̀ kírun òpó ni ẹ wá wo irun mélòó làwọn yẹn farabalẹ̀ kílé ni láàgbà láàgbà láàgbà láàgbà ẹnìkan ǹjẹ́ ẹ mọ olè olè tó le jù òun lẹni tó ń jalè irun tó ń fún ara ẹ̀ ń kí torí tá bá dúró bẹ́ẹ̀ yẹn mo ti fẹ́ bá ti kẹ́yọ̀ kan ìdílẹ̀ apariwo àṣì ẹni nìyẹn mo ti fẹ́ kí o kí ni nǹkan àkọ́kọ́ ta máa ń ṣe a máa ń pèrún yes or no ẹ pèrún mọ́ irun tá à ń yẹn wọ́n ń pè ní fardu kìfáyà ọ̀ràn yan ni àmọ́ ọ̀ràn yan gbogbogbò táwọn kan bá ti pè é a ní bi àwọn tó kù àmọ́ tẹ bá mọ àǹfààní tó wà nù ká pèrún ẹ struggle láti rí pẹ́yìn lẹ́pẹ̀ẹ́. ẹni tó dúró tó pèrún yẹn àwọn mọ̀lẹ́kà ó tó láti jìkà rẹ̀ wọ sánmà ni anamsa salam ní gbogbo ohun tó bá gbọ́ ohun ẹni náà nínú ọmọ èèyàn ni nínú àlìjọ̀nù ni gbogbo wọn pátá ni wọn ó jẹ́rìí gbèǹjọ́ gbèdé àlùkìyàmọ̀ irun pípé òun ṣe ń tá a máa ń fi ṣakọ pé ọmọ yìí lọ pèrún a àgbàlagbà tó bá mọ yóò kì í mọ́lẹ̀ bámu bámu bámu yẹn ní sáà. báwọn mo jẹ́ kírun jẹ́ ń pèrún jẹ́ ń pèrún má wọ̀rẹ̀ ẹ̀yin ẹlẹ́sàlọ́lá ń pèrún ó ti yé ni gbẹ́ni tó bá pèrún gbogbo ẹni tó bá gbọ́mọ̀ ẹ̀ yóò jẹ́rìí gbẹ́njọ́ gbẹ́dàlẹ̀ kíámà àwa tá àwa pèrún oníbàá náà ṣe lè jọ́lá kínní yẹn àwa settle down pé ìwọ òní ìwọ ni kọ́kọ́ ló máa gbà tó bá ti ń pè kí lànà máa sọ so má rọ̀ṣì tó bá ń kírun ìwọ ni kọ́kọ́ ó bá ń pèrún àti Allahu akbar Allahu akbar kí làwọn náà sọ ń jẹ́jẹ́ Allahu akbar Ọlọ́run èmi náà wà bẹ́ẹ̀ Allahu akbar ọbọ yìí ò lè dá gbogbo rẹ̀ gbà Allahu akbar ashhadu an la ilaha illallah ẹlòmíì ti ní skill àníwáàdà ò láṣẹrí kàtà ló ràn yín ṣe in tó sọ náà ni ò sọ in tó sọ ah, ẹlòmíì lé o in tó sọ gángan yẹn ashadu an la ilaha illallah ìwọ náà rọra sọ wá ní ashadu anna muhammadu rasulullah má ṣe sallallahu alaihi wasallam exactly tó sọ yẹn ìwọ náà ṣe kí ni wá ní ashadu anna muhammadu rasulullah ìwọ náà sọ ibi tọrọ yóò ti yàtọ̀ tọmọ pé ẹnìkan kò gbọ́ ohun tiẹ̀ òun ni wọ́n ń gbọ́ ohun ẹ̀ òun ló ń pe èèyàn kan wá kírun òní ó yẹ ẹ wá kírun hayya ala sọ́lá ọ̀ lè sọ yẹn ní ìdákẹ́jẹ́jẹ́ ní kọ́kọ́ gbọ́hùn rẹ o ìgbà yẹn náà sì gbà láìkọ́ sọ la hawla wala quwwata illa billah tó bá tún ní ó yẹ ẹ wá sóríire hayya ala alfala kí ni wọn náà tún sọ la hawla wala quwwata tó bá ti ní Allahu akbar Allahu akbar kí ni wọn náà tún sọ Allahu akbar. Allahu Akbar tó bá ní láìláì làlá nǹkan láìláì wọn náà sọ tiẹ̀ tó bá jẹ́rùn àṣùbà náà ń pè wọ́n máa ń sọ nǹkan tó yàtọ̀ wọ́n ní as-salatu khairun minan naum bàbá ìyàbọ̀ irun kíkí lóore ju oorun tẹ́ ń sùn lọ tí wọ́n bá pe bàbá ìyàbọ̀ mi ní kẹ̀kẹ́ bàbá Ìyábọ̀ lórí máikrófóònù so tí wọ́n bá ní as-salatu khairu minan tí wọ́n bá sọ mi tó wáyé nìkan kan gbọ́ tí ẹ̀ náà gbọ́ tí wọ́n máa sọ máa yàtọ̀ ntọ́lọ́n fẹ́ kí wọ́n sọ ni pé sọ̀dákítà wà bá rárítà ẹ sọ bẹ́ẹ̀ sọ̀dákítà wà bá rárítà ẹ tún sọ. ó kọ́ ẹ̀ kan sọ̀dákítà wà bá rárítà ìtumọ̀ ẹ̀ ni pé òdodo ló sọ iṣẹ́ rẹ̀ ló ṣe kò lè gbalada kí wọn náà má gbalada náà tá a bá wa kán bá pè ń tán tó bá ti dákẹ́ báyìí àdúrà bẹ̀rẹ̀ má mísẹ̀ o lára àdúrà tí wọn ní dá padà tó wọn ó gbà lẹ́sẹ̀kẹsẹ̀ làdúrà tá a bá ṣe láàrin ìgbà tán pèrún sígbà tí wọn ó ṣe ìkámọ̀ sáré ṣàdúrà ẹ̀dẹ̀mọ̀pá àdúrà kan wà tá a máa ń ṣe báyìí láti ṣe Allahumma Rabba azida ẹ̀sìn bẹ́ẹ̀ ni as-salatu al-qa'ima àti Muhammad gbogbo tá à ń sọ yẹn ni pé ọlọ́run ìwọ lọ́ba àrùn tán pè yìí o ìwọ lọ́ba àrùn tá a kì o ìwọ ọlọ́run ọba fún Muhammad ní n tó ṣèlérí fún Muhammad wọn ní kò sẹ́ni tó ń ṣe àdúrà yẹn tí ò ní qualify fún ìṣìpẹ̀ ànábì Muhammad gbogbo ń tá a wa nu mọ́ṣáláṣí ni nídẹ̀ tó bá ṣe yẹn wàá ṣe wàá tẹ́wọ́ tiẹ̀ ara tá à ń ṣe ni rọ̀dí túbi láì rọ́bà abil islam dina abi muhammad nabiya wàrọ̀sọ ara tá a máa ń ṣe ọ wàá tẹ́wọ́ ọlọ́run ọba èmi abdulhakeem abdulhateef ṣàánú mi ràn mí lọ́wọ́ so èèyàn máa ń ṣàdúrà lásìkò yẹn ni o kẹ́ máa wo ẹni tó lùsì irun àwọn tí wọ́n tètè ń dé mọ́ṣáláṣí wọ́n máa ní ṣé tó bá ti gbọ́ rọ̀bánà wàlákàlẹ́ àbíkó pè mí màá lé wọn bá ó ti lùsì ṣẹ́rẹ́ tó kọ́kọ́ dé mọ́ṣáláṣí ẹ̀ mọ àǹfààní tó wà kíyàn tètè dé tó bá dé mọ́ṣáláṣí tó bá ti bẹ̀rẹ̀ ẹ̀rùn ní thirty minutes tó bá bẹ̀rẹ̀ ẹ̀rùn yẹn tó wá kírun yẹn fún ten minutes àti thirty minutes àti ten minutes yẹn náà máa kọ pé ìwọ lò lórí irun ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam tó bá ń kọ àsìkò tí gbogbo wọn fi kírun tó kọ ten minutes everybody forty minutes náà máa kọ fún ẹ tó àsìkò tó ti dé mọ́ṣáláṣí yẹn lọ́lọ́sọ pé ó ẹ lè fi láàrin pẹ́ ń dúró de kán gbé ká mọ̀ kẹ́ fi ka kùránì ẹ lè fi ṣàzíkiri ẹ lè fi ṣàdúrà ara yín tó bá ní àsìkò làdúrà máa ń gbà lára ẹ̀ ní àsìkò tí wọ́n pèrún kán tó ṣe ìkámọ̀ irun pípé tá sọ yẹn ọkùnrin ló lè ṣe kò sí fóbìnrin mọ̀kúrú ni kóbìnrin ó pèrún ní tá a kọ ni sọ ọlọ́run ò fẹ́ kóbìnrin máa polówó ohun ẹ̀ kiri ẹlòmíì ò ní gbọ́ nǹkan tó sọ yóò máa ní fasilakọ nìyẹn ọlọ́run fọmọ náà lóhùn abẹ́gbọ́ <laughs> oníbàárà ń bó bọ́ nìyẹn so tóbìnrin bá fẹ́ kírun fúnra rẹ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá fẹ́ kírun fúnra yín tẹ́ mọ̀ pa rò pérun jọ̀mọ́ nìkan lèèyàn lè pérun ó lè pérun níwọ̀ nìkan anamisa salam ni ẹ wo arákùnrin kan tí ń bẹ nínú lórí àpáta òun nìkan ni o ó sì ń pérun òun ló fẹ́ kírun ó sì ń pérun ó pérun tán ó túnṣe kàá mọ̀ ó lọ́lọ́run sì dáríjì sallallahu alayhi wa sallam kì í ṣe dandan fún ẹ láti pèrún tó o bá fẹ́ kírun bẹ́ẹ̀ tó o bá ṣe kí ló wà bẹ́ẹ̀ láàdámú kan fẹ́ kẹ́ mọ̀ ni báyìí sọ pé obìnrin ò lè ṣe ọkùnrin lè ṣe ìkáàmọ̀ wá yàtọ̀ sí irun pípé ìkáàmọ̀ yẹn kì ṣe dandan fóbìnrin tóbìnrin bá fẹ́ kírun tẹkibirati lè ram lóbìnrin sí bẹ̀rẹ̀ rún tóbìnrin bá dúró báyìí Allahu akbar tó bá fẹ́ ṣe ìkámọ̀ fúnra rẹ̀ kì í ṣe aráàmù fún ṣùgbọ́n ẹnìkan gbọ́dọ̀ gbọ́ pé ó ṣe ìkámọ̀ àbí òun fún ara rẹ̀ náà ni ó mọ̀ pé òun ṣe àmọ́ irun obìnrin ibo ló ti bẹ̀rẹ̀ kóbìnrin dé rí irun kó ṣe Allahu Akbar irun obìnrin ti bẹ̀rẹ̀ nìyẹn ṣùgbọ́n àwa ọkùnrin tá a bá fẹ́ kírun fúnra wa kí la ṣe a ṣe ìkámọ̀ àmọ́ tá a bá fẹ́ kírun jọ̀mọ́ tẹ́nìkan bá ti ṣe ìkámọ̀ àwa tó kù ti free ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ máa ń sọ pé mò ń kírun fún ìyàwó mi nílé ọ nírun nínú ilé rẹ ìrẹ ọkùnrin nọ́fìlà nìkan lọkùnrin ń kírun ilé ọ lè sọ pé torí mò ń kírun fún ìyàwó mi hmm, mọ́ṣáláṣí ni ìrun ọkùnrin wà àfiwọ́ tó bá jẹ́ pé kò sí mọ́ṣáláṣí níbi tó ń gbé àbí bẹ́ẹ̀ ti jìnnà jù sí mọ́ṣáláṣí torí ẹ̀ mùsùlùmí tó wá fẹ́ relocate lára tó wà lẹ́mìí ẹ̀ ni pé kí n wá ibi tí ń ti máa rí mọ́ṣáláṣí ara most important consideration nìyẹn ọlọ́run kò ṣe wá ní kírunkírun tó bá ti wá tò sórí irun tó ti sáfù wájú onílàádá gan sáfù ẹ̀yìn fóbìnrin onílàádá gan àmọ́ gbogbo sáfù tó kù náà ni ó gbà ládàá tí ẹ bá ti ṣe Allahu Akbar ẹ rí pé imam kọ́kọ́ dákẹ́ kó tó ṣe fatia bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ pé dákẹ́ yẹn àdúrà kan wà tánàbí Muhammad sàṣàlám tó máa ń ṣe lórí ìdúró ani subuhanaka alahuma ẹ sọ bẹ́ẹ̀ wabi hamdika watabaraka ismuka wataala jaduka wala ilaha gairuka subhanaka alahuma mímọ́ rẹ Ọlọ́run ọba wábí hamdika gbogbo ọpẹ́ tó o ṣe fún mi láyé mi tó o ṣe láyé yìí ìwọ ló lọ́pẹ́ wàtàbáraka ìsúnmùkà orúkọ rẹ ó gbọ̀ngbọ̀n wàtàálàjà dùkà rẹ ó ga fíofío wàláyìí láàgè òrùkà kò sẹ́lòmí àfiwọ́ ọlọ́run ló máa ń sọ o ìmáàmù tó dákẹ́ yẹn tí ó sọ̀rọ̀ torí mo ti rẹ́ni tó tàpù ìmáàmù rí tí ó mọ̀ pé <laughs> oríṣiríṣi mọ́ṣáṣí lọ́wọ́ o ìmáàmù yẹn ń ka kíní yẹn lọ́wọ́ ó wá pẹ́ bìkọ́ kí ni ẹ̀ oríṣiríṣi lèèyàn lè kà Allahumma ba'id bayni wa bayna khataaya yẹn náà tún wà ọlọ́run yà mí ya ẹ̀ṣẹ̀ mi bó ṣe ya ibùyọ oòrùn bó ṣe yà kúrò níbi ibùwọ̀ oòrùn èèyàn lè sọ bí ọlọ́run fọ̀ mí mọ́ bó ti máa ń fọ̀ nǹkan mọ́ wọn bá gbá imam yẹn pa imam ẹ kí ó sókè ẹ kí ó sókè <laughs> so ìkànnì yẹn tí màá bá ṣàdúrà yẹn tán ẹ rí pé imam mi tó bá fẹ́ sọ̀rọ̀ báyìí ẹ gbọ́ alhamdulillahi rabbil alamin mo ti rẹ́ni tó wá fẹjọ́ sùn mí rí pé imam wa kò sí bisimilayi lọ́rọ̀ tiẹ̀ kò sọ bisimilayi rí mo ló sọ ẹ lè gbọ́ ni lára sunna nabi muhammad ó ní pé ìbẹ̀rẹ̀ fatia yẹn àti auzubillahi minash shaitani rajim àti bisimilayi rahmani rahim yóò ti sọ ní ìdákẹ́jẹ́jẹ́ nígbà tó ń ṣe àdúrà yẹn àwùsùnmíláì mi náà ṣe ìtọ́ ni rọ̀jí bisimiláì ramọ́ ni rọ̀yìn èyí tí ó sọ sókè ní kíni alihamdulilayi rọ̀bìlẹ̀ alami sọ kìí ṣe pé tótó ọba ṣe bisimiláì fatia rẹ ò pé bisimiláì ni raka ni kí náà pé aya àkọ́kọ́ nínú fatia sábú àmọ̀sá ni sì pé aya ẹlẹ́ka méje ni fatia i mean bisimiláì làkọ́kọ́ tó bá ti ka fatia tán wàá ka súrà sí i tabaka fati àtànkí la máa ń sọ lẹ́yìn wàhálà dọ́ọ̀lì àmín wàá ka súra sí o lè ka kúlẹ̀ wà láwù tó bá ti kà á tán wàá wá lọ sí rúkú tábà ti rúkú tá a tẹ̀ kájẹ́kẹ́yìn wá straight a máa ń sọ nǹkan mẹ́ta ń bẹ subhana rabbi alazim ẹ sọ bẹ́ẹ̀ subhana rabbi alazim subhana rabbi alazim mímọ́ rẹ ọlọ́run ọba tó tóbi níta sọ bẹ́ẹ̀ nìyẹn mímọ́ rẹ ọlọ́run ọba tó tóbi tá a bá wá dìde àwa ní sẹ̀mí aláwù liman hamida ọlọ́run ti gbọ́ ọpẹ́ ẹni tí ń dúpẹ́ ọlọ́run mẹ́ni tí ń dúpẹ́ fóun ó mẹ́ni tí ń yìn ọlọ́run ọba kó má ṣàì gbọ́pẹ́ wa rabbana wàlàkàlà méjèèjì ló máa sọ. So àmọ́ tó bá ń kírun lẹ́yìn imam tí màá bá ti sọ sẹ̀mí Allahu liman hamida ìwà kan sọ kí ni rabbana wala tí làdáni ò gbé tiẹ̀ o gbogbo àwa tá bá ń lo làdáni mọ́ṣáláṣí tá a bá ti ń gbóhùn imam a nídìí làdáni ibi tá a bá ti gbóhùn imam làdáni lè pé seventeen a gbóhùn imam tẹ́nìkan bá ti sọ ń bí tó bá ti pẹ̀kun síbẹ̀ yẹn ẹlòmíà tún gbé láti bẹ̀ ẹ̀ gẹ́ẹ̀tì tá a máa fi dé ojú ẹlẹ́gbàá tá a tò dé a máa gbé lọ ṣùgbọ́n tí ẹ bá ti ní microphone irú ìtẹ́ ń lò ń tí imam tá a ti gbóhùn imam a nídìí kíni torí kò yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn làdáni kọ́ là ń tẹ̀lé tá là ń tẹ̀lé imam iṣẹ́ làdáni láti bá a gbé sókè fáwọn tí ò gbọ́ nílẹ̀ níta sọ rọ̀bánà wà lákàlẹ̀ hamd a lè máa lọ sísàlẹ̀ tó bá ń wà a tún lè dúró ká ṣàdúrà mi hamdan kẹsíran tayyiban mubarakan fi alẹ́sọ́lẹ̀ mẹ́ta hamdan ẹ pé tayyiban mubarakan fi hamdan kathiran ọ̀pọ̀lọpọ̀ ọpẹ́ tayyiban tó mọ́ mubarakan fi tí ìbùkún bẹ́ẹ̀ ọlọ́run bá kó ṣe fún wa àwa forí kanlẹ̀ tábà ti forí kanlẹ̀ kí sọ lórí forí kanlẹ̀ subhana rabbiyal ala mímọ́ rẹ ọlọ́run ọba tó ga ẹ̀mélòó la sọ ẹ̀mẹ́ta ó lè sọ jù bẹ́ẹ̀ lọ ó lè sọ márùn ó lè sọ méje ó lè sọ mẹ́sàn-án àmẹ́ni bá ń kírun fáwọn èèyàn yóò ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì tó bá kú wa àti nọ́fìlà ẹ̀ wáyà kó ṣe one million bẹ́ẹ̀ ọlọ́run wa àti ẹ̀yìn rẹ ni àbẹ́ẹ̀kọ́ tó bá ti wá jókòó opportunity wa di fún ẹ tí a mọ̀ ká ti forí kanlẹ̀ àwa jókòó àwa tọrọ nǹkan márùn-ún nǹkan mélòó rọ́bì ẹ̀sọ́ mọ́ ègèfèrèlé wàrí hamni wàrí hamni wàáfíní wàrí zukuni wàdíní ìtumọ̀ ẹ̀ ọlọ́run rọ́bì foríjì mi ègèfèrèlé ni ẹ̀ wàrí hamni ọlọ́run kẹ́mi wàá fi ní ọlọ́run jẹ́ ń lálàáfíà fún mi lálàáfíà ṣàmójúkúrò fún mi ọlọ́run wàrìzúkú ní fún mi lárísìkí wàá dí ní fọ̀nàmọ́ mi ọdún mélòó ṣe ń pè lẹ́ẹ̀kan sí ẹ ti ẹ lè rántí bẹ́ẹ̀ ìjókòó yìí ẹ ti jókòó pé ìwọ o kàn jókòó látàárọ̀ kí ló míì rọ́bì gìfìrí ilé ẹ̀sán bẹ́ẹ̀ wà rẹ̀ hamni wà á fi ni wà rẹ̀ zoko ni wà á dì ni alamasa ìfọ̀nàmọ́ wa o ẹni bá lọ gbọ́ lórí Facebook a rí ó wà recorded so ẹ máa rí so tó bá dẹ̀ irun kan láti kíyàn tó máa fi lọ sókè báyìí síyàn náà ló máa ṣe tó bá fẹ́ ṣe àtàyè àtúlè láì iṣẹ́ mẹ́rin ló fẹ́ ṣe yẹn attahiyatu lillah kí ló tẹ̀lé ẹ̀ kí wàzákì ìyẹn la kọ́ àbí attahiyatu lillah wàzákìyatu lè ọlọ́run kó ṣàánú wa pẹ̀lú gbogbo ń tàǹkà yẹn bẹ́ẹ̀ ṣe máa ṣàtáyà rè o attahiyatu lillah wassalawat ẹ̀ òun ni mò ń kà yẹn o ṣé kò ti wọ voice mail báyìí ó ti wọ bá Ismail agbọ́dọ̀ <laughs> imam akoyaiki iṣẹ́ wà lọ́wọ́ yín o atahiyatulila wasolawat watoyibat asalaamu aleika ayu anabiyu warahmatulah wabarakatuhu asalaamu aleina wàhálà ibadilayi sọlẹ ìyẹn la bá tànàbí Muhammad ṣe ẹ ṣàṣàlátù fún so èyí tó ń ṣe yẹn náà fọgbọ́n kọ́ eléyìí sí àrígbẹ́ ọ̀rọ̀ méjì péré ló ṣe ń jì ń bẹ̀ bánabi ṣe sọ gangan sallallahu alaihi wasallam òun ni mò ń sọ fún yín atahiyatu lillah ẹ sọ bẹ́ẹ̀ wasolawat watoyibat asalaamualeyka ayu anabiyu. As warahmatulah wabarakatuhu asalaamu aleyna wa ala ibadillahi salihin àkọ́kọ́ nìyẹn ẹ wá ṣe ashhadu an la ilaha illallah ẹ sọ bẹ́ẹ̀ wahdahu la sharika lahu wa ashhadu. anna muhammada abuduhu wa rasulu ìkejì ni o tó bá jẹ́ ìrun mẹ́rin ló fẹ́ kí méjì yẹn ló máa ṣe lákọ̀ọ́kọ́ èyí fẹ́ kírun zuri nígbà tó jókòó àkọ́kọ́ méjì yẹn ló máa kà tó bá dorí ìjókòó ẹlẹ́ẹ̀kejì wà wá ṣe mẹ́rẹ̀ẹ̀rin kí ni mẹ́ta kí ni ìkẹta Allahumma ala muhammadi wa ala ali muhammadi. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد ẹlẹ́ẹ̀kẹtàníyẹ sọ̀látù ibrahimiya àṣàdúrà fanabi muhammad ẹni bá ṣe yọkan mẹ́wàá rẹ̀ lọ́lọ́run ó dá padà fẹ́ni náà nínú ìkẹ́ àti ìgẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin anabiwa muhammad ó wá ní ẹ má sálámà láì tọrọ lọ́dọ̀ ọlọ́run ìṣọ́ lọ́wọ́ àwọn aburú lọ́nà mẹ́rin ẹ tọrọ kọ́lọ́ ń ṣọ́ yín lọ́wọ́ ìyà inú sàárè ẹ tọrọ kọ́lọ́ ń ṣọ́ yín lọ́wọ́ ìyà ìjọ gbẹdàlì kìámọ̀ ìyà náà ẹ tọrọ ẹ kẹtù sálámà ẹ tọrọ fìtínà ìdààmú ayé àti ti kú ẹ tọrọ kọ́lọ́run bá kó má jẹ́ kàn yín kẹsì tọrọ kọ́lọ́run ṣe yín lọ́wọ́ aburú masiu dajjal ẹlòmíì ti ń kanu wa bọ̀tí wọn náà tó bá ti kà láàárọ̀ yìí kọ́lọ́run bá kó gbà. ọ̀ya alahuma inni auzubika min azabil kọ́bìrì wa min azabil nar. ومن شر فتنة المحيا والممات ومن شر فتنة مسيح الدجال tó bá ṣe yẹn tán o tún lè wá tọrọ fún rẹ o lè ṣe rọba náà àti iná fi dúnìyà sanata wà fìlà áhìrátì wákìnà wà wá sálámà sọ́wọ́ ọ̀tún asalaamualeykum wa rahmatulah ọwọ́ sí nǹkan asalaamualeykum bó ṣe sálámọ̀ yẹn má kúrò níbi tó ti sálámọ̀ ẹlòmíì le kò tí ì dàgbà àmọ́ yóò máa lọ fẹ̀yìntì lẹ́sẹ̀kẹsẹ̀ torí gbà tó sálámọ̀ yẹn ṣe mọ̀ pé tọ́mọ akéwà ìsá faragítà ẹ sọ̀rọ̀ mọ́ fáńsọ́bù wáyé láàárọ̀ bíkà tí wọ́n bá ti ṣe tí èmi ọlọ́run fẹ́ èmi ọlọ́run wá fẹ́ gbọ́ nǹkan tí wọ́n náà fẹ́ àsìkò tó sálámọ̀ yẹn má kúrò níbi tó ti sálámọ̀ má ti yí ẹ̀yìn padà àwọn mọ̀lẹ́kà fẹ́ ṣe àdúrà kan fún ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n láfẹ́ tó bá dìde kúrò láyé ẹ̀ náà ní sàdúrà yẹn fún. Allahumma igfirilawo mọ̀lẹ́kà ń sọ pé ọlọ́run bá a foríjì wà rahamu ọlọ́run wa kẹ́ bá a gbàdúrà ẹ̀ Allahumma túbù àlẹ́ ọlọ́run bá a gbà túbà ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wàá wá ṣe àdúrà tiẹ̀ náà gbogbo àdúrà tá a máa ń ṣe yẹn tánàbí sàsálà ń kọ́ wa wọ́n kọ sáwọn kàlẹ́ndà kan tó fi kọ́ mọ́ṣáláṣí káàkiri agbọ́dọ̀ fààyè lẹ̀ kakọ́ra wa mọ́ṣáláṣí astagfirula astagfirula astagfirula ẹ ní láti máa ṣe ayira ayira la mahamadura sọlá ayira akọ́ra wa nítorí ẹ̀ka ṣe ntànà bí ṣe astagfirula astagfirula astagfirula mẹ́ta ló kọ́ ṣe alahuma anta salam wa minka salam tabarakta ya zal jalali wal ikram alahuma hẹn lára tẹ tọrọ ni lamaniya lima atayita walamutia lima walayan fawuzali jadi minkali jadu Ọlọ́run kò sẹ́ńtò lè díwọ́n tó o bá sọ pé yóò jẹ́ tèmi abẹ́gbọ́n kò sẹ́ńtò lè díwọ́n tó o bá fún yàn ntọ́ bá sì fún ntọ́ bá sì kò sẹ́ni tó lè fún yàn ẹ ṣàdúrà yẹn ẹṣẹ́ ni Allahumma aini ala zikrika wa shukurika wa husni ibadi ọlọ́run kọ́ mi máa ṣe jẹ́ mọ bọ́ ti ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ jẹ́ mọ bọ́ ṣe ń ṣèrántí wọ́ lọ́wọ́n ọba bá mi ṣàtúnṣe ìjọsìn mi tó bá ka ẹ délẹ̀ la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu la ilaha illallah tẹ̀rí yẹn àdúrà àràfà ni o àdúrà tánú bí ṣe lọ́jọ́ àràfà ni ẹ gbọ́dọ̀ fi ṣeré ẹ ṣe wá ṣe subhanallah mélòó thirty three alhamdulillah mélòó thirty three Allahu akbar mélòó thirty three ẹ wá parí ẹ pẹ̀lú la ilaha illallah wahadahu la sharika lahu lahuli mulku wa lahuli hamdu wa huwa ala kulli shay'in ẹ wá ka sura ẹ ka ayatal kurisiyu ẹ ma ayatal kurisiyu ẹjẹ́ àjọ ká ẹ̀kan mọ́ mi lójú ni ẹ̀ ká Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khuzuhu sinatun wala nawm lahu ma fi samawati wa ma fil ardi man zalladhi yashfa'u indahu illa bi'iznihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wala yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a wasi akurisi yu samawati wala <laughs> wala ya udu ibsuhuma ali yule asi ewa kakuli wala usi bismillahirrahmanirrahim kule huwa allahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam lahu kufuwan tó bá jẹ́ irun àṣùbá àti irun magrib mẹ́ta mẹ́ta lẹ́ẹ̀ka wọn kúlẹ̀ wà mẹ́ta kúlẹ̀ àwùsù birabil falaki mẹ́ta kúlẹ̀ àwùsù birabil nasi mẹ́ta àmọ́ tó bá jẹ́ irun zuri asiri àti ìṣáì ẹ̀yọ kọ̀ọ̀kan láàkà ẹ̀já kasuratul falaki bisimilayi rahman rahim kúlẹ̀ àwùsù birabil falakọ min sharri ma khalakọ wa min sharri ghasikin iza waqaba wa min sharri nafasati fil uqadi.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 ọlọ́run ṣàánú mi ọ̀tá tí mo mọ̀ àti tí mi mọ̀ gbé mi lékè wọn èèyàn máa ń ṣàdúrà ni inú ọlọ́run máa ń dùn bí ọba ń ṣàdúrà ẹlòmíì akọ ni ó ṣe dìde ó ti kírun assalamu alaikum assalamu alaikum mashallah assalamu alaikum abẹ kí ó ní mashallah ọ̀gbẹ́ni jókòó àdúrà rẹ̀ ṣe fẹ́ gbà níbo lọ ń kánjú lọ anabi muhammad sallam ó ní àpẹẹrẹ ọmọ àlìjánná ara wọn máa ń balẹ̀ sí mọ́ṣáláṣí ó ní àpẹẹrẹ ọmọ náà ara wọn kì í balẹ̀ mọ́ṣáláṣí ọlọ́run má ṣe wá lọ́mọ náà ẹ̀yin olóríire ẹ̀ dáhùn yóò dáa fún yín gbogbo yín tẹ́ ń gbọ́ mi látàárọ̀ ọlọ́run ó gbọ́ tẹ̀yìn náà ẹ̀yin tẹ́ farabalẹ̀ láti gbọ́ tọ́lọ́run ọlọ́run bá àlekè ọlá kò ní dàdúrà kò ní dàdúrà yín nù ọ́ ọba tó ní ká ṣe léyìí léni ọlọ́run kó kọ́ sínú iṣẹ́ rẹ̀ nìkankan wa ká tún ṣe ọ̀pọ̀lọpọ̀ research lóníkàlùkù wa ká lè improve ìrun wa ká má dẹni tí ń kí tí o fi bẹ̀rù ọlọ́run tí ń kí tó lọ fi ń dẹ́ṣẹ̀ tí ń kí tí o farabalẹ̀ tí ń kí tí o láníyàn àti kí n torí ọlọ́run torí tó jẹ́ pé torí bàbá Ṣẹ̀rífà ló ṣe wá sí mọ́ṣáláṣí ó fẹ́ fẹ́ ọmọ rẹ̀ ó sì mọ̀ pé tó bá ti róhun kò sí kó má yọ̀ǹda yóò ṣe ẹlòmíì yẹn lára gíga bàbá Ṣẹ̀rífà ti ń lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni o ẹ má kí n torí ayé ọba tó ní ká má kínú torí òun ọlọ́mọ ṣeré láṣẹ fún wa màá fẹ́ yí ṣàṣe Ma fẹ́ ìṣàṣe mọ́ ọba ṣàṣe púpọ̀ láyé máa ṣe wọ́n ní béèrè kan wà táwọn ìyá wa béèrè wọ́n ní wọ́n ní àdọ́bí Muhammad ọlọ́ni obìnrin ló pọ̀ jù nínú náà àwọn ìyá wa ń béèrè pé kí ló fà á ọwọ́ tèmi kọ́ lẹ́yìn ti béèrè ń tó fà á o ẹ̀yin ó mẹ́sọ̀ pé ẹ̀ ṣiṣẹ́ ẹ̀ ná ẹ̀yin náà mọ bí ilé ayé ṣe dàrú tó ẹ̀yin máa ṣiṣẹ́ àlìjánná ẹ̀ ní wọná lágbára ọlọ́run ẹ má béèrè wáyé o tàbí béèrè wáyé ẹ tún lọ ka àdìsí yẹn dáadáa ànábi ṣàlàyé rẹpẹtẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan gbogbo tọ́lọ́n bá ti pè léèwọ̀ bí èèyàn bá ti ṣe ó ń ta ọlọ́run láyà ni o ẹ̀yin ò ní máa kírun báyìí kẹ́ má wà àlìjánná o wọ́n béèrè lọ́wọ́ ẹnìkan nínú sóràtù suratu mudasir ìṣe wá sí omi kan dáhùn béèrè ni o wọ́n nígbà wọ́n béèrè lọ́wọ́ àwọn tó wọná máa ṣàlàkọ̀ kan fẹ̀ sákàrà kí ló mú ọtọ fi ń jó sákàrà lẹ́nu iná náà ń pè sákàrà o kì í ṣe sákàrà àtàyè ni mò ń sọ kí ló tẹ wọná kí ló dé tó wọná tẹ bá wo bẹ sákàrà ni wọ́n pè náà yẹn ọlọ́mọdé àwọ̀ kí ló tó wọná ó ní nǹkan máa sọ ni pé lamnakumina al-musallin àwa ò sínú àwọn tó ń kírun ló fà á ẹ ti rí wọn sọ pé àwa jóbìnrin o a sínú àwọn wo wàlám nàkùn nùtẹ ìmùlì mìskìn àtúnṣí náà ti máa ń fún àwọn aláìní lóúnjẹ so kéèyàn dájú kò dájú àbúrò ẹ kò dájú ẹ̀gbọ́n ẹ iná ló fi ń para o àmọ́ tó o bá ń kírun tó o sì dájú wàkúnnà nàkúdú mọ́ àlẹ́ káyìdín àwa wà ná àwọn onísọkúsọ ayé ìsọkúsọ la sọ tí kò fi káwa mójú ẹlẹ́gbà àṣírí mélòó náà tún fún ẹ àṣírí mẹ́ta àbí sèyìn ọba fẹ́ wọná kí ló yẹ kó máa ṣe máa kírun máa sin lọ́wọ́n máa gbààwẹ̀ máa ṣe wẹ̀ má sì sí nínú ahun má ṣàhun wọn bá ń tọ́lọ̀ kódà ọ̀rọ̀ rẹ̀ sádàkà ni kò sẹ́ni kò sẹ́ni tí ò nínú wa ta ni ò lọ́rọ̀ rẹ̀ lẹ́nu èló lọ́rọ̀ rẹ̀ kọ́rọ̀ rẹ̀ wá wọn kéèyàn má lè sọ aló ní tí n bá ti fún ẹ mi ní bí ẹ yìí tí n bá fún ẹ náà ni máa bí ẹ má torí pé o fẹ́ yẹ sádàkà kọ́ lọ́wọ́ gbèsè wọn bá tó o níyẹn ti tẹ̀mí ọlọ́run lọ́rùn ẹni tó fún five naira èmi lọ́run ti rákò rẹ pé ò ní ju ten naira lọ five naira ẹ yẹn máa fi fẹ́sálì jọ́nà tí yàn fi five million wọ̀ torí mi ní kó o jalè o sì sínú ẹni tí ń sọ̀sọ̀ kù sọ̀ sínú onírọ́ tó tán bá lóbìnrin pọ̀ nú àlìjánná àwọn obìnrin náà ṣẹlọ́run ni ọkùnrin náà pọ̀ nú àlìjánná àmọ́ tẹ́ ẹ bá wo population ayé obìnrin pọ̀jọ́ ọkùnrin lọ àbí òpọ̀jọ́ wa lọ àlèzì yẹn láṣẹ múyàwó mẹ́rin mẹ́rin àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin tẹ́ wàá mi kọ́ mọ̀ ń bá wí omi ní kó wọn adélé kó mọ́ ọ lọ wáyàwó àwọn Russia gan wọ́n ṣe population census lọ́dún kan ten million lóbìnrin fi ju ọkùnrin lọ ń lu wọn àwọn obìnrin àlìjọ náà sì pọ̀ tí wọ́n wà àlìjọ náà àwọn ìyá wa Khadija obìnrin àlìjọ náà ni wọ́n ìyá wa Mariama tó bí Jésù obìnrin àlìjọ náà ni wọ́n ìyá wa Àsíà ìyàwó firiaona bọ́kọ rẹ̀ ṣe yọ olórí burúkú tó obìnrin àlìjánná ni Fatima ọmọ anabi Muhammad obìnrin àlìjánná ni gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń gbọ́ mi ọlọ́run ṣe yín lóbìnrin àlìjánná ẹ̀yin ọkùnrin tẹ́ ń gbọ́ mi ọlọ́run ṣe lọ́kùnrin àlìjánná ìbéèrè ẹyọ kan tá a gbà lọ́dọ̀ àwọn obìnrin nìyẹn bàbá wa yìí ìbéèrè yín nìkan la gbà lọ́dọ̀ ọkùnrin ẹ̀yin náà fẹ́ mọ bọ́kùnrin ṣe wà àlìjánná ẹlòmíì tó bá dìde pọ̀ ní jókòó tọ̀wọ̀n kan tó dúró lọ sílẹ̀ lẹ́lẹ́kejì. náà bàbá wa ní táwọn míì bá forí kanlẹ̀ wọn ò ní jókòó kan rest kan tó tún lọ forí kanlẹ̀ míì ẹlòmíì gan bí adìẹ tó ń ṣàǹkan jẹ ni ó ti wà ń bẹ̀ straight bíi pé àgbàdo yìí ní kọjá mi chọ́n chọ́n chọ́n lára tí mo pè ní òpó irun kí ni mo pè lẹ́ẹ̀kan ìfarabalẹ̀ lórí irun ó máa ń bàrún jẹ́ ìfarabalẹ̀ wa ẹ̀rí pé tá bá fẹ́ dìde àkọ́kọ́ máa ń jókòó sunnah nabi muhammad ni èèyàn máa ń farabalẹ̀ kírun ni má kírun tótó tótó tó olórúkọ táwọn bí pè nínú àdìsí o so ẹ má jalè irun ẹ kí ẹ̀rí pé tá bá dúró ẹ jẹ́ kára yín balẹ̀ tẹ́ bá rúkú ẹ jẹ́ kára yín balẹ̀ tẹ́ bá tún lọ dúró ẹ jẹ́ kára yín balẹ̀ ọmọ ìṣàdúrà fún ìmáàmù wa jọ tí mo sọ̀rọ̀ ìrún bí pé bá a ṣe ń kọ́ yìí tó bá ti ń kìpẹ̀ láwọn tó fara balẹ̀ wá rí pé ìrún kọ́ńkọ̀ńkọ́ ò ní mọ́ ẹ lára pé ṣé ìrún náà dẹ̀ kì í mo ti rẹ́ni tó kírun jọ̀mọ́ rí tó tún rùn mí kì kò tẹ́ lọ́rùn kí ni wọ́n kì í ẹ pé bá Ramadan káàkó máa ń ṣùsì mọ́ṣáṣí ni mọ́ṣáṣí má dúró san pa mọ́ṣáláṣí fàbíyáyà láìrọ̀ bí kò mọ́tò káàsì bá wà àyíwálà dọ́ọ̀lì àmì fàbíyáyà láìrọ̀ bí oníkàkùn ti mọ nǹkan tí ó kà <laughs> Allahu akbar so ọlọ́run ọba yóò jẹ́ ká lè farabalẹ̀ fọlọ́run o so ìbéèrè méjì tá a gbà lé nìyẹn títí ọjọ́. ní àsìkò ìrún tóbi náà ti ń pààyàn tó ń jẹ ti wà téèyàn ti ń mú jẹ yẹn lásìkò ìwúrẹ́ tó. yẹ bàbá wa ní. Ni lásìkò oorun náà bá sáàfù oúnjẹ síwájú èèyàn àwọn oríṣiríṣi ìyàwó lèèyàn ní ìyàwó gidi ó bá gbóúnjẹ wá àsìkò oorun dẹ̀ ti tó wọ́n ní kó jẹun ni o anabisa salam ní kẹ́ ẹ jẹun yẹn ni o ńgbà tó lọ́run ti ṣẹ́ ni ẹlẹ́ni tó yẹ pé àsìkò oorun ló ń jẹ́ máa ń rẹ́dì wọn ọ ti mọ̀ pé ilé fìtínà tì ló ń gbé ilé àgbákò tọ́ bá ti ń pèrún báyìí ni ó ti mọ̀ sóúnjẹ ẹni bá nífẹ̀ẹ́ rẹ̀ fàlìjàn náà kò ní máa fóúnjẹ sásìkò oorun ibo ló gbọ́ pé tẹ bá kírun tán àwọn tí ò wá kí tó bá jẹ́ pé oúnjẹ náà ń jẹ wọ́n ní ládàá ìwọ gbọ́ rí ọlọ́run má ṣe wá ní alájẹjù gbogbo nǹkan ló lásìkò lóòótọ́ sọ fún wa pé tó ń jẹ bá rẹ́dì kéèyàn jẹun yẹn kó tó kírun ní tó fi sọ bẹ́ẹ̀ ni pé kọ́ ọ lè fẹ̀mí sórí ìrun àṣetánì ò dáa tẹ́lẹ̀mí bá fi oúnjẹ sí orí tébù tán ti sáàfù ó ti fojú kayé ẹran tó wà <laughs> ó wá gbọ́lẹ̀ nìkan bá sílẹ̀kùn yé mọ́káìlá ló wọlé yìí èṣù ṣe oúnjẹ yìí lé ní kò sí bóyá ìlèṣe tó ìrùn yẹn lè pè yóò rọ́ṣẹ̀ fáínálì ni ẹlòmíì dẹ wà <laughs> yóò gbóúnjẹ sẹ́gbẹ̀ẹ́ <laughs> ẹlòmíì yóò gbóúnjẹ sẹ́gbẹ̀ẹ́ ni tí ó mọ̀ kírun yẹn lọ gbogbo surrounding lórí ó la nábì ṣe ní sallallahu alaihi wasallam wọn ò láìkẹ wọn kọ ọmọkùrú ni kì í ṣẹ̀ṣẹ̀ o kì í ṣẹ̀ṣẹ̀ kì í ṣe aráàmù o lè fún jẹ́lẹ̀ kó lọ kírun ẹ̀yin kan sìn ẹ̀sìn yìí ti débi kí n sọ fún yín kẹ́ fún jẹ́ yín lẹ̀kẹ́ lọ kírun ẹ̀ dìbò ń jẹ ṣùgbọ́n mọ̀kúrú ni kí nǹkan tí èèyàn fẹ́ gbọ́ bùkátà kó mọ̀ ṣèyàn kí èèyàn wá lọ kírun ara ẹ̀ ní ìtọ̀ àti ìgbẹ́ tí ìgbẹ́ bá múyàn wọ́n fẹ́ kó lọ yàgbẹ́ rẹ kó tó wá kírun bí tọ̀ bá múyàn wọ́n fẹ́ kó lọ tọ̀ kó tó wá kírun má kánjú òun mùsùlùmí máa ń gbọ́ bùkátà rẹpẹtẹ tó bá ń palẹ̀ mọ́dé irun díẹ̀díẹ̀ ni ó mọ̀ wá lára pé gbogbo nǹkan ló lásìkò oúnjẹ wa lásìkò mi lè yí ju exact time tí ọmọ akírun yẹn lọ fura sẹ́ni tí ń so oúnjẹ fún ẹ kọ́ kọ́ ọ rẹ̀ kó tẹnu ọ̀nà rẹ ṣe bí anabi Ibrahim ṣe sọ ọlọ́ọ̀bá àlekè ọlá tún gbogbo wa ṣe o. ẹ̀yin náà náwó ó yà mọ́ gbọ́. ok àwọn kan wà bàbá sọ wọn làwọn kan wà tí wọn bá ṣe fatia tán tí wọn ṣe wàhálà dọ́ọ̀lì wọn wá yí round. Amen ọmọ ìyá mi má yí lórí ìrun mọ́ o ẹ má yí lórí ìrun mọ́ o ẹ dúró síwájú ọlọ́run ṣe rí ara nǹkan táwọn àgbàlagbà fi ń ṣe láyé ìjọ yẹn òun náà ní pé tó bá kírun zuri àti irun àlásàrè wọn ló ṣeé ṣe káwọn tó wà lẹ́yìn àwọn kó má mọ̀ pé àwọn ti dé wàhálà dọ̀ọ̀lì kán lè ṣe àmì tiwọn ọ̀rọ̀ yẹn ò wọlé o sórí ẹni tó wà lẹ́yìn ẹ̀ gan tó bá ka fati àti ẹ̀ yóò kà tiẹ̀ lórí irun ẹ gbọ́ o tí máa ń bá ka fati à ẹ̀yin náà gbọ́dọ̀ ṣe kí ni ẹ̀ ka fati àti yín wọn bá sọ̀rọ̀ sókè o kò bá máa sọ̀rọ̀ sókè o bá a ti máa ń ṣe ni pé ní ìdákẹ́jẹ́jẹ́ bí màá ṣe ń ka tiẹ̀ lọ nìwọ náà ń bá a ka lọ láì sọ̀rọ̀ sókè ẹnu rẹ ló kàn move because kò sí fati àfẹntí ò nírun kò sírun fún ẹni tí ó ka fatia nígbà míì èèyàn lè sáré ka fatia àti ẹ̀tàn before the imam nígbà míì o lè yẹ kí imam ka ti ẹ̀tàn kó bá ṣe wà ládọ́ọ̀lì tí bá ń ka súra mi kò sáré ka fatia kò sí tó lè ṣe ṣùgbọ́n ẹni tó bá fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ dáadáa tí imam bá ti bẹ̀rẹ̀ báyìí kí wọ́n náà bẹ̀rẹ̀ fatia ẹ̀ kẹjọ máa gbá lọ ó ṣeé ṣe kí imam gbàgbé kó sáré jù fún un àbẹ́ understand kò sẹ́ni tí ó kì í gbàgbé so tó bá ṣe wà ládọ́ọ̀lì o ti ṣe tiẹ̀ ìwọ náà ti ṣe tiẹ̀ dandan ni tó bá wá ń ka zuri o ní láti máa yí láti fi hàn wọn pé o ti ṣe tán o ń fọgbọ́n jó lórí irun nìyẹn àwọn náà máa ka tiwọn wọn nídìí tiẹ̀ ṣe wàhálà dọ̀ọ́lì náà tiẹ̀ òun náà ṣe tiẹ̀ ọlọ́run nìkan la lè sìn bẹ́ẹ̀ òun ló lè ní ẹ̀sìn mi ẹ sọ̀rọ̀ sókè ẹ̀sìn mi ẹ má sọ̀rọ̀ sókè talalágbára ayé tá a dọ̀dọ̀ rẹ̀ tó ní tó bá ti dàárọ̀ tẹ́fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ sọ sókè kí n gbọ́ tẹ́ bá ti dé lọ́sàn-án ẹ kàn máa wò mí alágbára ayé wo ló tó bẹ́ẹ̀ ẹ fi gbórúkọ ọlọ́run tóbi ní. ó fi ń hàn yín pé mi lọ bá tójú gbogbo ọba lọ mo mọ tí ń bẹ ń gbà yá yín mo mọ̀ pé òun sọ báyìí kò sẹ́ni tó tún lè ṣe bẹ́ẹ̀ àyàfọ́ lọ́hùn sóhun tó ń sọ yẹn tẹ́lọ̀mí wa bó bá fẹ́ kírun zúrì kò wá ní farabalẹ̀ ẹlòmíì inú ló ń kà sí wọ́n sì ní kò dáa ẹnu wa gbọ́dọ̀ move ọ̀ràn yàn ní lórí òun má kà sínú torí ẹ lómi tó bá ṣe Allahu Akbar ó ti lọ straight a ní o oh, ká fatia a ní mo ti ká pé ṣe mi nàmúnà mo gbàgbọ́ irọ́ o wàá fọgbọ́n fẹnu ká bó ṣe máa ń ká sókè yẹn wàá wá ká ní ìdákẹ́ jẹ́jẹ́ so that irun ẹ á ní fọkànbalẹ̀ bí irun ti bí bẹ́ẹ̀ question tán béèrè a ní láti máa yí ibi tán ti gbà wá láyè ká yí òun lẹni tí ń bá ń pèrún lọ́wọ́ tó bá dé àyà alásọ̀lá àti àyà alálífàlá wọ́n fẹ́ kó yí sọ́tún kó yí sósì. So ìdí tó fi ṣe bẹ́ẹ̀ ni wípé nígbà yẹn kò sí microphone tó bá yí báyìí gbogbo àwọn ará bíi wọn á gbọ́ àìbẹ́ẹ̀kọ́ tó bá yí bá àwọn ará bíi àṣekínni wọn á gbọ́ àmọ́ kò tí ì ṣe é wọ̀ pẹ̀lú microphone náà ò lè yí bẹ́ẹ̀ àmọ́ lórí irun kò sí kínni kò sí yíyí last question wa aleykum salaam tula.

पास वासी को जाए तो भाई वहाँ so nǹkan tẹ́ ń sọ ni pé wọn kì í kí ṣáì níbòmí lásìkò ìṣáì wọn á ti kí kí ṣáì tó wọlé ok yes Oya yá kí ni second question. ok ọlọ́run á san yín lẹ́san rẹ̀ tẹ́ bá ní mọ́ṣáláṣí tí wọn kì í kírun lásìkò ẹ̀ so ọgbọ́ngbọ́n ni kí a kọ́kọ́ fi ṣàlàyé àsìkò ìrun fún wọn ara nǹkan tí ó jẹ́ èèwọ̀ nínú ìrun òun ni ká kírun kásìkò ẹ̀ tó wọlé ẹnìyàn ò nírun ó dàbí ká ṣe kọmọ ká tó bímọ ni ọba àjọlówó ayé ẹ wo irun tá a máa ń pè yẹn náà ìjọ kan mọ́ṣáláṣí kan alásìkò irun ò tí tó wọ́n ní ẹjẹ́ kan pè ẹjẹ́ kan ìpè àsìkò ẹ lè pè irun básìkò irun ọba ìwọlé àsìkò irun là á máa ń pè irun irun ẹyọ kan tí wọ́n gbà wá láàyè ká pè òun ni irun àlùfájàrí òun la máa ń pè lẹ́ẹ̀mejì tàkọ́kọ́ yẹn wọ́n pè in preparation torí ojú oorun lẹ́wà ìkejì tán máa pè yẹn ìrun gbọ́dọ̀ wọlé kan tó pè so a kì í pèrun àgbà tí ìrun bá wọlé bẹ́ẹ̀ náà la kì í kírun àgbà tí ìrun bá wọlé anabi muhammad ó ní ẹ tọ́ àwọn ọmọ yín nítorí àsìkò tiwọn kì í ṣe nítorí àsìkò tí ntẹ́ bá ń bá yín ìmọ̀ á ti dé lásìkò àwọn ọmọ yín gan tó ṣe é pé ó máa yí sí fún wọn nísìnyí kò sẹ́ni tí ò lè sọ àsìkò òrun mọ́ nígbà kan a mú igi sílẹ̀ ni a fi wo òjìjí ọlọ́run ti wá sayé dẹ̀rọ̀ tẹkinọ́lọ́jì ti ṣe nírọ̀rùn ẹ má jiyàn pẹ̀lú ìgbà tí àsìkò òrun a lè mọ àsìkò òrun fifty countries by dro yìí ìṣẹ́jú kan ni tí bá dé any country tí bá ti gbá aago mi tí bá sẹ́ẹ̀tì ẹ̀ ó máa sọ àsìkò òrun bẹ́ẹ̀ so gbogbo òlu ló lásìkò ẹ má sọ pé aago méjì ní sórí ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má mọ́ pa sórí ẹ ẹ ṣàtúnṣe pẹ̀lú ìmọ̀ aago mélòó ni irun sórí wọlé sí i láti aago kan láti aago kan ẹ ẹ adjust ọlọ́run ló nírun kì í ṣèfẹ́ ẹnu àwọn irun mọ́ grip tank láago méje tó bá bọ́ sí six thirty five six thirty five ní kẹ́ẹ̀kì èyí kàn fi ten minutes sílẹ̀ kọ́hún yan kọ́ fi ṣàlù alákọ̀yàn náà fìlà kan ṣe gbogbo ẹ̀ tí irun ò bá wọlé mo bẹ̀yìn torí ọlọ́run ẹ má kì í ẹ ṣèwádìí kó má dijọ́ gbèdé àlìkìyà ọmọ kọ́ máa ní lágbájá ló fà á ọlọ́run má ṣe wá lẹ́ni tí ó rojọ́ wájú ọlọ́run ìrọ̀rùn ni o ẹ jẹ́ ká ṣe nírọ̀rùn so sùúrù ni kò sí má ibi tẹ́ bá ti pè wá pé ṣe wá sí àá wà ọlọ́run bá àlékè ọlá sì ṣe ní ìrọ̀rùn fún wa akuluko le aza stafurlali walakum wasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu.